بسم الله الرحمن الرحيم ودخل معه السجن فتيان قال أحدهما وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير نبئنا بتأويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين فاطر السماوات والأرض آمين عالم الغيب والشهادة آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين سلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yin olùgbọ́ wa ẹni àpọ́nlé a ó tún bẹ lọ́wọ́ ọba fún wa ká tó máa tẹ̀síwájú torí pé a ò ní agbára kankan lẹ́yìn agbára ọlọ́wọ́n ọba a ò dẹ̀ ní ète kankan lẹ́yìn àṣẹ ọlọ́wọ́n ọba a wà máa wá ẹnu ọlọ́wọ́n ọba ní gbogbo ìgbà a ó sì máa bẹ̀ láti gbàgbọ́ yé ọ̀rọ̀ rẹ̀ torí pé a ò ní agbára láti gbàgbọ́ yé òdodo akànlẹ̀ gbìyànjú ṣùgbọ́n ni tí ó jẹ ká gbọ́ yí òun náà lẹ́nu tó ní ń fi gbọ́ yí òun náà ni Allah subhanahu wa ta'ala àtùnwà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọba píkọ́ sálẹ̀ wa níjòkó àwọn dáàmà sàlàyé ọlọ́run ọba kọ́kọ́ wa kọ́kọ́ wa kó fi mọ̀ wá kó sì nù wá ní ọgbọ́n àti òye máa gbọ́ wa náà ọgbọ́n àti òye tẹ́ fi gbọ́ náà tó pé tí ó jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ náà yìí ọlọ́run ọba kó jogún ẹ̀ fún wa àwọn ọgbọ́n omi ọgbọ́n tá a máa mu níbẹ̀ ọlọ́run ọba jẹ́ kó wúlò fún wa ànábì wa Yusuf náà á tún máa sọ pé alayhi salatu wa salam torí pé lẹ́yìn ọlọ́run àwọn náà tún ní sábàbí tá a fi ń jẹ ìgbádùn àwọn àǹfààní wọ̀nyí yìí a ò ní yà ní gbò láti máa ṣe àsàlátù àti àsàlámù fún wọn sallallahu ọlọ́run ọba kọ́bá wa ṣe àsọ́láàt àti àsàlámù lẹ́kùnrẹ́rẹ́ fún ànábì wa Yusuf alayhi salatu wassalam àti fún ànábì wa náà sallallahu alayhi wa sallam ẹ̀yìn olùgbọ́ wa ànábì Yusuf máa ń lọ ayé yẹn lọ nínú ẹ̀wọ̀n ṣùgbọ́n tí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nínú mẹ́sẹ̀jì tó tẹ̀ wá lọ́wọ́ láàrin látara alukur'an òun náà ni wípé wọ́n fi dáhàwà dáhàwà ni wọ́n fi bẹ̀rẹ̀ nínú tí wọ́n pè ní dáhàwà òun náà ni iṣẹ́ ọlọ́run ni wọ́n ń jẹ́ wọn ò máa ń fi para hàn wípé báwo ni màá ṣe jáde nígbà tí wọ́n débẹ̀ wọn ò banújẹ́ wípé ẹ̀wọ̀n tí màmá wọ̀ yìí wọ́n mà kẹ́ẹ́lẹ̀ fún mi ni kì í ṣe pé mo dìsáàfù kí n lọ sí ẹ̀wọ̀n ẹ̀rẹ́ tó ń gbọ́ mi tó jẹ́ sí pé ọ̀nà kan àbí ọ̀rọ̀ àbí ọ̀nà kejì àbí ọ̀nà èrú ni wọ́n fi ń fìyà jẹ ọ́ lọ́wọ́ báyìí ó ti ti pé àti wọ́n fi ń jẹ ọ́ lọ́wọ́ kò yí sí ìyá apá ọlọ́tẹ́wọ̀n ṣùgbọ́n tá máa pọ̀ ń jẹ̀ràn ìyà kan lọ́wọ́ tó sì jẹ́ sí pé ọ̀nà tó ń gbá jíyà náà kì í ṣe pọ̀ òdìtà ọ̀lẹ́tọ̀ láti jíyà náà ọkàn hmm. jẹ́ sí pé wọ́n wọ̀ kẹ́ fún ẹni dákun ibi tó bá wà kan nígbà tó bá wà má fi ṣe ọlọ́run ọba má fi ṣeré o hmm. torí pé bọ́yá náà gan kódà àlé pé bọ́yá bọ́yá tó bá ti jíṣẹ́ ọlọ́run ọba tó ka ọlọ́run ọba kún tó jọ́sìn bó ti yẹ kó jọ́sìn lásìkò tó ní ìpọ́njú lọ́wọ́ mọ̀ yí pé ó jáde kúrò mẹ́wọ̀ bí láì tààlà anábíwá Yusuf alayhi salatu wa salam wọ́n ti dáwà fún wọ́n pèpè wọ́n wá ń bá ìpèpè náà lọ pẹ̀lú àwọn arákùnrin méjì táwọn náà wẹ̀wọ̀n pẹ̀lú wọn yìí tí wọ́n fẹ́ túmọ̀ àlá fún anábí Yusuf wá lọ síbi àlá street ṣùgbọ́n wọ́n lọ síbi tó jẹ wọ́n lógún ju àlá títú lọ ló fi jẹ́ sí pé ọ̀dọ̀ ran yàn fún gbogbo wa náà ká mójútó iṣẹ́ ọlọ́run ọba láti máa jẹ́ kó má jẹ́ sí wípé èyí tí ó sáwà á mú wa lẹ́mìí jùlọ jù ni pé nǹkan tí mo wà nú ẹ̀ àbí máa jẹ máa tẹ̀ràn sẹ́rẹ̀ mọ̀ pé ìpọ̀njú ń bá wa jà láwùjọ tá a wà yìí kó má jẹ́ sí pé mo fẹ́ lówó mo fẹ́ ragbá mo fẹ́ ra o yọ wà gba iṣẹ́ ọlọ́run ọba ní ọwọ́ wa ẹ jẹ́ ká gbìyànjú ká túbọ̀ máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ànábì wa Yusuf náà ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ ọlọ́run ọba wọ́n jíṣẹ́ lánàá fáwọn àwọn arákùnrin méjì tí wọ́n wà lẹ́wọ̀n yìí ànábì Yusuf jíṣẹ́ fún wọn lánàá ààrẹ ìsọláàtò wasalam wọ́n lè ṣe dáwà èyí tó já sí pé kò sí pé alẹ́ aṣojú abẹ ní kò fún wọn wọ́n ṣe àsámà wọ́n lo àsámà ọ̀rọ̀ ìjẹ́ ń pè lásàmà ní ẹ̀dà wọn ò lo ojú ọ̀rọ̀ fún àwọn arákùnrin méjèèjì torí pé lọ́pọ̀lọpọ̀ gbà tí wọn náà bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ẹni tó ọmọ rú nature rẹ̀ mọ́sàrí bó ọ̀rọ̀ lójú fún o torí pé tó bá bo lójú bóyá nǹkan tó bàjẹ́ sí ni kọ́kọ́ máa bẹ̀wò pé kọ́ máa lo ẹ̀dà ọ̀rọ̀ fún òun náà tó bá di pé ń gba ẹ̀dà ọ̀rọ̀ tó tún lo ẹ̀dà ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì tó gbà lọ́wọ́ rẹ̀ hẹ́n wá lọ sójú ọ̀rọ̀ ńgbà náà ṣùgbọ́n níbi tó ti lọ ẹ̀dà ọ̀rọ̀ ní ti ń reject díẹ̀ nú ẹ̀dà ọ̀rọ̀ rẹ̀ àọ́yẹ kọ́ mọ̀ pé eléyìí bá bọ́rọ̀ lójú nǹkan ọba jẹ̀tán yẹn yẹn ọwọ́ dàbí ẹni kí ọgbọ́n yìí náà ni ànábì Yusuf lò alayhi salatu wassalam tá a bá kíyèsí níbi ọ̀rọ̀ tàná wọ́n lọ ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ tòní yìí náà wọ́n sì tún wà nínú ẹ̀dà ọ̀rọ̀ náà ṣùgbọ́n níbi ọ̀rọ̀ insha Allah ẹ e wà rí pé wọ́n wá fọ́ wọ́n fọ́ mọ́lẹ̀ gan wọ́n fọ́ mọ́lẹ̀ gan pátápátá ànábì Yusuf sọ fún ọjọ́ bí ọlọ́run ọba ṣe gbé wá wípé ẹ̀yin méjèèjì yìí màá tú màá látẹ́fẹ́ màá tú fún yìí lẹ́yìn wá gba náà ẹ wá lọ màá pé mímọ̀ tú màá láyìn kì í sọ́nà tẹ́yìn mọ̀ pé èèyàn fi máa máa látú o torí pé ọ̀nà awo ọ̀nà aláwo òun náà ni àwọn méjèèjì mà láwùjọ wọn wípé aláwo ní máa tú màá hmm. àwọn babaláwo adáhunṣe hmm. àwọn ni a máa tú màá là ìyẹn ló jẹ́ kí anábì yusuf clear rẹ̀ alayhi salatu wassalam pé ìtumọ̀ látìmí mà tí mo fẹ́ tú fún yín yìí olúwa kan ṣoṣo tá à ń sìn tí mo ń sìn yìí òun nìkan náà ni ó fi kọ́ mi ló fi mà mí o lẹ́yìn wá gbà náà wọ́n wá sọ fún wọn pé ìdí tọ́lọ́run ọba fi sàánú àwọn báyìí pẹ̀lú táwọn fi mọ̀túmọ̀ àlátú òun náà ni pé àwọn ọ̀bá aláwo ṣe àwọn ò sì bá adáhùn ṣe àwọn ọ̀bá wọn da nǹkan papọ̀ wọ́n ní àwọn fi gbogbo nǹkan yẹn sílẹ̀ àwọn wá kọjú sí Allah subhanahu wa ta'ala ìyẹn ni pé wọ́n sọ fáwọn náà yìí pé ẹ fi awo sílẹ̀ ẹ sì fi àwọn aláwo sílẹ̀ ẹ kọjú ẹ̀sìn ẹ̀sìn òdodo anábi Yusuf ń tẹ̀síwájú náà àlàyé náà suratu Yusuf ayah 38 ọba ó gbé kalẹ̀ fún wa ń bẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم أنا بيسف صبري واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب واتبعت ملة آبائي ما كان لنا أن نشرك بالله من شيء ما كان لنا أن ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون واتبعت ملة آبائي ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون and I followed the religion of my fathers, Ibrahim, Abraham, Ishaq, Isaac, and Yaqub, Jacob, alayhi salam, I never could we attribute any partner whatsoever to Allah. This is from the grace of Allah to us and to mankind. But most of men thank not. That He is, they neither believe in Allah nor worship Him. Naam. Anábi Yusuf alayhi salatu wa salam. Wọ́n ní ẹ̀yin méjèèjì ẹ gbọ́ lẹ́yìn ìgbà tí mo ti sọ fún yín wípé mo pa àwọn aláwo tì, mo pa àwọn ẹlẹ́bọ tì, mo wá dìrọ̀ mọ́ okun ọlọ́run ọba nìkan. Ẹ wá lè máa béèrè wípé ọ̀nà abónímọ́gbàmọ̀nà bóò ni mo sì dẹ̀ntọ́ mọ̀nà tí ń bá láwo sí bóò ni wọ́n sì dáyàtọ̀ láwùjọ yìí anábì Yusuf sọ fún ẹ mà pé mo nípìlẹ̀ tó dára ní wattaba'tu millata aba'i. wattaba'tu millata aba'i. anábì Yusuf ní ẹ mà ní pípé mo bá dáadáa ńlé ni wọ́n bí mi ní ìbí ire ni wọ́n bí mi àwọn Yorùbá náà máa sọ pé bíbí ire hmm. kò ṣeé fi owó rà anábì yusuf ní wọ́n bí mi rí lọ́fà wọ́n tí wọ́n bí rí ọlọ́run kò ní jẹ́ kí bíbí rí rẹ̀ ọba jẹ́ o bíyàn bá ti bíyàn rí yọ́ máa ń ṣe rí rí ọ náà ni hmm. ọlọ́run ọba sọ pé wattaba'tu millata aba'i wattaba'tu millata aba'i anábì yusuf sọ wípé mo tẹ̀lé lẹ́yìn ìgbà tí wọ́n bí mi rí tán mi ò tún wá jẹ́ akọ́ọ̀gbà wọ́n kọ́ mi mọ́ gbà ìwọ náà tó jẹ́ mọ́ ẹni rí ìyá jẹ́ ní tí wọ́n ń kọ́ ti ń gbà kọ́ ọmọ bá àti jẹ̀ka àbámà. Ànábì Yúsúfù ní mo tẹ̀lé mo gbẹ́sẹ̀ lé mo fọ́lò ẹsẹ̀ àwọn bàbá mi bàbá ńlá mi torí pé ànábì Ọlọ́run gbogbo wọn. Mm anábì Yusuf wà mẹ́ta wọn pé ẹni àkọ́kọ́ anábì gbangba gbangba iná làwọn bàbá mi a ní àkọ́kọ́ náà ni Ibrahim anábì Yusuf ní mo tẹ̀lé Ibrahim lẹ́yìn mo gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ tó wá bá Ibrahim lẹ́yìn wọ́n ní ọmọ tó bá ti ṣùgbọ́n gbọ́tàn àwọn yorùbá náà ti máa fi àròbá bàbá níbo ló ti gbọ́ ọwọ́ àkàdé ibi tó ti gbọ́ padà ó ní mo gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ bàbá mi àgbà tí í ṣe ànábì gbogbo àwọn ànábì ọlọ́run ọba Ibrahim kì wá sọ nìkan ọmọ tó tún tẹ̀lé náà wá Ishaq ànábì wá Ishaq tó tún jẹ́ ànábì kàyàkàyà mo tún tẹ̀lé ẹsẹ̀ mi ọ̀yẹ lẹ́sẹ̀ tiẹ̀ náà torí pé náà ọ̀yẹ lẹ́sẹ̀ ànábì wa Ibrahim ti ṣe bàbá rẹ̀ kọ̀ wá pin síbẹ̀ bàbá tó wá bí èmi gangan tó ń ti bí mo ṣe kú nílé ní rèwerèwe bàbá mi ti fi sí mi lára kí n tó kú nílé wáyá kú àwọn amákẹ́kọ̀ọ́ ń bẹ̀yẹn yí pé kékeré ni mùsùlùmí gbọ́dọ̀ ti máa kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn hmm. bọ́mọ rẹ bá pọ́mọ ọdún méje tí ọmọ dáadáa nínú ẹ̀sìn ó eh, torí pé òní foundation rere ni o hmm. eh, torí ọ̀nà abú ní anábì wa Yusuf tó fi gbàgbà ìgbàgbọ́ yìí látọ̀dọ̀ bàbá rẹ̀ àkú ẹ̀yin náà má fi ń gbà tó kú nílé bí ọmọ ọdún méjìlá la túmọ̀ ẹ̀fọn láwọn ẹ̀kọ́ tó rí kọjá gùlámù torí ní ajá gòlámù àbí ọmọ ọdún méjìlá nǹkan kan mẹ́wàá nǹkan kan sí méjìlá ni ọmọ ọdún mẹ́wàá sí méjìlá tó ti wá mọ gbogbo àṣírí iṣẹ́ iṣẹ́ rere tí èèyàn máa ń ṣe láyé hmm. wọ́n ọmọ yé ọmọ tí ọmọ rẹ̀ ò ti jáde secondary school bí ọmọ yẹn ti ń yẹ ẹ̀sìn tipátipá ló fi mọ nǹkan kan nínú ẹ̀sìn torí pé ayé lọ fẹjú hmm. ẹ̀sìn ọ̀ fẹjú ẹ̀sẹ̀ sìn ọlọ́run ọba bàbá sì fẹjú ẹ̀sẹ̀ ayé ọ̀ ó sòfò ń parí náà ní pẹ̀lú ẹ̀ hmm. jẹ́kọ́ mọ ẹ̀sìn tó bá ti jẹ́ kọ́ mẹ́sìn gbogbo irú atẹ́gùn ayé torí kó gbé yọ padà síbi ẹ̀sìn náà ni òun ló ṣe ànábì Yusuf láàrin ó ní mo tẹ̀lẹ́sẹ̀ mo gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ bàbá àgbà àti bàbá àgbà kejì àti bàbá gangan tó bí mi wáyà kúbà wọ́n wá fẹ́ máa wá wò pé ẹ̀yin <laughs> ń pè ní Ibrahim ẹ̀ẹ̀sì mẹ́ntẹ́ ń pè ní Isaac ẹ̀ẹ̀mẹ́ntẹ́ ń pè ní bóyá ẹ lè máa rò pé bóyá babaláwo kan ní ń jẹ́ Ibrahim àbí Ṣàngó délé kan ní ń jẹ́ Isaac àbí ọyáṣe yìí ní ń jẹ́ Yakub a kìí ṣe bẹ́ẹ̀ ẹ anábì Yusuf là àmàlẹ̀ fún pé má kana lana an nushrika billahi min yìí. má kana tẹ́ ẹ̀ bá màmá bàbá tèmi tí mò ń sọ wọn kì í ṣe ẹlẹ́bọ wọn yìí sọ wọn yìí lọ́ya wọn yìí lọ́sùn máa káànà lánàá. máa ojú ọ̀nà táwọn arìn ojú ọ̀nà máṣẹ́bọ ni náà ni wọ́n rìn tiwọn ó ń kílẹ̀ ó kílẹ̀ arẹ́fáì fáwọn méjèèjì pé kólé àti èèyàn ọ̀bà tó sọ débẹ̀rẹ̀ lè má rò pé àwọn pé wọ́n ń pe ẹlòmíì náà sọ pé kìnnìkan lamuru duni le yoruba habi wani wani na muruzu ni mbu eti kapu di na muruzu na muruzu na muruzu lata ye gban gban gbari long long eh laya nabi ibrahim long long o mo ye o ti ye thousands years in bela ibrahim ati nabi wa muhammad sallallahu alaihi wasallam tene kon ama patan rada rada pe na muruzu lamuru lámúrúdú jẹ́ tiẹ̀ ní o kì í ṣe nàmúrúdú ní ìjẹba ní o oúnjẹ eh, onílẹ̀ yorùbá bẹ̀rẹ̀ eh, bẹ́ẹ̀ bá ní ẹ pàtàn yorùbá lérí one thousand years eh, ọ wá wuyi tí ń bẹ láàrin ànábì ibrahim sí ànábì wa isa gan kò tún wá wo tí ń bẹ láàrin wa sí wa muhammad sallallahu alaihi wa kò tún wo muhammad ti kú láyé alaihi wa kẹ́nìkan wá máa sọ pé nàmúrúdù ni lámúrúdù ọgbà ó ọmọ <laughs> bẹ́ẹ̀ ni máa kàánà lánà ní ṣíríkà bí láàyìmí ń ṣe yìí máa kàánà lánà kọmọ́jẹ̀ sí pé ẹwà lérò yí pé àwọn bàbá mi tí mo wí ní orúkọ òsàkan ní jẹ́bẹ́ wọ́n lè fi ẹ̀yọ́ àwọn méjèèjì lè máa rò pé bọ́yá ní tó gbajúgbajà náà òsàkà ní jẹ́ abrahamu òsàkà ní jẹ́ aizeki òsàkà ní jẹ́ yakub kìí ṣe bẹ́ẹ̀ máa ká náà kò tiẹ̀ ṣeé ṣe kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ anú ṣíríkì abílà ayinmi kódà bó kékeré ṣe é. ọ̀kánà àwọn méjèèjì ẹ̀yin méjèèjì tí mò ń bá sọ̀rọ̀ yẹ wá lè máa rò pé àbí ọkùnrin ìfáàrí náà a ní otúmọ̀ àlà fún alọ́wà ń kí alẹ́ bàbá rẹ bàbá rẹ bàbá rẹ ọ̀láǹsọ lánàá oníkìní kan bàbá rẹ mílátàkọ omi ọlọ́ọ̀tẹ̀ láwọn èèyàn kan òtún dé lónìí náà ní Abraham bàbá rẹ Isaac bàbá rẹ Jacob àfáàrí ẹ̀ pọ̀ ọwọ́ ẹni pé ànábì Yusuf fura tó ṣe é ṣe kí wọ́n máa rò bẹ́ẹ̀ ọwọ́ wa ala ذلك من فضل الله علينا وعلى Ànábì tí mo ní ẹmọ́ sí orokúro, àìmí ò sí fáàrí o, èyí táwọn wí látàárọ̀ fún ní pé bàbá mi ṣe báyìí, bàbá mi jẹ́ báyìí, mi ò fi ṣe fáàrí, mò ń júwe ọlá Ọlọ́run tó ṣe fún wa ni. ذلك من فضل الله علينا وعلى bọ́lọ̀ ń bá sóore fún wọn náà kò sí láì fi tọ́ bá wà láàyè tó fẹ́ fi gbaládá tó fẹ́ fi pè àwọn èèyàn síbi dáadáa ó lè sọ bàbá náà bá sọ ti a bá sí jókòó ní a máa sọ pé mi ọmọ rán bàbá bàbá mi kankan tó níṣẹ́ mi ju àfà lọ àwọn bàbá wa bàbá mi bàbá mi bàbá mi bàbá mi bàbá mi bàbá mi mi ò níṣẹ́ wọn ọmọ ẹni kankan láì pé kápẹ́ntà ò sí náà bàbá tèmi dé mi mọ́ kò sí mi búwọ́ kápẹ́ntà tí mo ń sọ̀rọ̀ yóò bíríkìlíà ò sí inú bàbá tèmi àwọn àtọ́ pé kí ni olùkọ́ àfà olùkọ́ àfà olùkọ́ àfà ìnáà ni ذلك من فضل الله علينا bẹ́ẹ̀ náà sì là ń gbìyànjú à ń bẹ kó sí bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọmọ bí náà gbogbo náà tún jẹ́ àfà àfà kọ́ máa jẹ́ sí pé àfà wa máa gbé àfà eh, ṣùgbọ́n bọ́bá ti rí báyìí ni àní sọ pé à a máa sọ pé à ń sọ pé zálíkà min alábi Yusuf ń sọ fún wọn yí pé ẹ lọ mọ̀ pé gbogbo tí mo kàálẹ̀ látàárọ̀ yìí ó mọ ọmọ kí ó mọ màlátú díẹ̀ nínú mọ̀ tí mo mọ̀lẹ́ béèrè ìmọ̀ tó kù nílẹ̀ tẹ́ẹ̀ tí ẹ̀ béèrè àti pé èmi tó ń wò yìí mo gbé láàrin àwọn kèfèrí ní Cairo ní Egypt mo gbé láàrin àwọn kèfèrí ọlọ́run ò sì pé kí n ṣe kèfèrí bẹ́ẹ̀ náà ni àwọn bàbá mi wọ́n ṣe dáadáa èmi náà wá fọ́lù wọn wọ́n jẹ́ ànábì ọlọ́run èmi náà ti di ànábì ọlọ́run ẹlọ́mọ fún gbogbo nǹkan yìí àánú ọlọ́run ló kò lórí wa ò kìí sí pé a máa ṣe à ń bàbá wa kìí sí pé wọ́n ṣe tán wọ́n ṣe díẹ̀ ní ọlọ́run wa bá wọn ṣe ìyókù ọwọ́ wa sọ pé gbogbo nǹkan yìí ọwọ́ ọlọ́run ló ti wá àlẹ́yìnà wàhálà náà sí ṣùgbọ́n ẹlọ́mọ fún walakin akthara an-nasi la yashkurun walakin akthara an-nasi la yashkurun tàwa ni anábì Yusuf ń bá wí níparí ààyàn àwọn dàbí ẹni pé ọ̀rọ̀ náà ń bá wọn méjèèjì tí wọ́n á béèrè ìtumọ̀ àlá náà wì wípé ẹ̀yin méjèèjì ẹ̀ dúpẹ́ orí ọlọ́run tẹ́ ẹ bá dúpẹ́ orí ọlọ́run ni fẹ́ sọba ní èsè orí ni ọ̀ kátún túnmẹ̀ sí wípé anábi yusuf sọ fún ẹgbẹ́ méjèèjì kèfèrí ní torí pé ṣúkúrú ń bẹ̀rùn wọ́n lò mú kọ́bílù kúfù wípé ẹ̀yin méjèèjì kèfèrí lọ́fà wàlákẹ́ iná wà nù akitara tá à ń ni mo sọ fún yín pé lánàá anabi yusuf ó ṣe ń direct dáwà fáwọn méjèèjì tòní iná indirect náà ló sì wà nù ẹ kò tí ì parí ẹ wọ́n sọ fún yín pé kèfèrí yìí náà wà nasi Eh, wọ́n tún wá ní àlàyé tí ànábì wá sọ ní parí yìí wọ́n ní sọ pé walakin akthara nnasi la yashkurun ẹlọ́mọ̀ wípé tí ọlọ́run ọba bá sóore fẹ́nìyàn tó bá gbà ẹlọ́mọ̀ pé kò dúpẹ́ lọ́fà ṣùgbọ́n àwọn bàbá ní Ibrahim wọ́n mọ̀ dúpẹ́ Ishaq òun Yakub àwọn náà dúpẹ́ ló fi jẹ́ sí pé oore wọn ọ̀tán èmi náà tí mo wá jọ mọ ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون wọ́n la tún lè túmọ̀ rẹ̀ sí pé anábì wọ́n sọ wípé gbogbo ẹnikẹ́ni tó ti ní bá ti fún ọ ní ọlá kan lọ́mọ pé n tó fi máa pàdé ọláhun tọ́lá yóò fi máa lọ láíláí òun náà ní kọ́ máa ṣe ṣúkúrùlà kọ́ máa dúpẹ́ fọ́lọ́run ọba tọ́lá kan bá ti wà lọ́wọ́ ẹnìkan tó bá bọ́ kò sáàsìrí kankan bẹ̀ tó fi bọ́ ọ ìyá kankan tí ń ṣe ọ́ torí ẹlòmíì tọ́lọ́run bá gbé ọlá fún báyìí tó lówó lọ tẹ́lẹ̀ tó wú lọ ọlọ́lá tẹ́lẹ̀ ọlá lọ yóò so má pé ìyá olórin tí yẹn fi máa rí àpadà sí ibúrú bọ́ sàdúrà ìrọ̀ aláàmọ́jẹ́ alápadà sí ibúrú àpadà sí àìdá tó dùpẹ́ fọlọ́hún ó rí padà ó gbogbo ẹni tó bá rápadà sí ibúrú kò dùpẹ́ fọlọ́hún ọba ni gbogbo ẹni tó bá rí àpadà sí àìdá kò ṣe ṣúkúrù fọlọ́hún ọba ni Yusuf nsọ́nbẹ̀ yín pé gbogbo ẹni bá ti rí fọ́bùlù lọ tó òun náà ní kọ́ máa ṣe ṣúkúrùlá kọ́ máa sọ pé ọba àṣàmọ̀ ọ̀rọ̀ mbẹ́mbẹ́m níbi ọ̀rọ̀ yìí fún gbogbo ẹni tọ́lọ fún lọ́lá àbí tọ́lọ fún ọ ní nǹkan kan nínú nǹkan ẹ̀sìn àbí nínú nǹkan ayé dákun mọ́ wulẹ̀ máa sáré káàkiri má bẹ̀rù má fún pé má hmm. Eh, ìdí tá a fi ní ọ̀gbọ́dọ̀ mi kàn kọ́ ọmọ bẹ̀rù mọ́ òun náà ni pé tó o bá ti ń dúpẹ́ fún ọlọ́run ṣùgbọ́n tó o bá ti dúpẹ́ fọlọ́run ọba máa bẹ̀rù kó o sì máa mi kàn sí lọ́wọ́ màmá dájú pé ọlọ́run ọgbòrin lọ́wọ́ rẹ̀ eh, torí pé ètò ọlọ́run tó ṣe fáyé nìyẹn wípé ẹni tí ó bá ti dúpẹ́ fún mi oore rẹ̀ màá gbà ó ẹni tí bá ti ń dúpẹ́ fún mi mi ò ní màá tún àwa fẹ́ wọnú ọgbọ́n àtòyé tí ń bẹ nínú ààyà yìí nǹkan bẹ̀ ń bẹ̀ díẹ̀ ẹ̀yin jàmáà tẹ́ ń gbọ́ wa ẹ tún jòkòjó ẹ sì gbé kọ̀ọ̀án yìí sítòsí torí a máa jẹ nínú alukọ̀ọ̀án torí pé oṣù alukọ̀ọ̀án la wà tẹ̀fsíìrù la wà a máa wọnú ẹ̀ bá a ṣe ń wọ òkè láàmà wọ arin bá a ṣe ń wọ arin láàmà wọ sàlẹ̀ bá a ṣe ń yà sọ́tún láàmà yà a máa wọnú kọ̀ọ̀án àwọn olùgbọ́ mi náà sì ti múra kalẹ̀ alùkún náà ti gbé Kùránì ẹ̀ kalẹ̀ ọwọ́ ò ní rọwá ọwọ́ tá a fi máa sí kò ní rọwá ojú tá fi máa kà kò ní fọ́láíláí láíláí làákàyè tá fi máa gbọ́ yíyá ọmọ ṣáàpù sí náà ẹ jẹ́ ká wọnú ẹ̀ ó ní àkọ́kọ́ sọ ọ̀rọ̀ tó wà nù ááyà ní wattaba'tu millata abahi wattaba'tu bá ní ìtàbà ọ̀tẹ̀lé nǹkan ẹ̀wà lọ́mọ̀ pé ká tẹ̀lé nǹkan lẹ́yìn kápẹ́ mọ fọ́lù ẹ̀ mọ tẹ̀lé nǹkan lẹ́yìn ẹ pé ìran méjì ni ìran méjì ni ká tẹ̀lé nǹkan lẹ́yìn nínú àlùkùránì àti nínú ṣẹ̀ríà kódà nínú làákàyè náà títẹ̀lé tọ́jọ́ sí pé a máa sọ pé yes good ọ̀tẹ̀lérí àtẹ̀lérí ìran àkọ́kọ́ nù ìtẹ̀lé abú ìtẹ̀lé tí ò da ìtẹ̀lé yẹ̀yẹ́ eh. àwa lè máa wò pé kíláàsì wa mọ̀ yàtọ̀ láàrin títẹ̀lé rere àti títẹ̀lé aburú eh, òun náà ni títẹ̀lé rere òun náà ni tá a bá ń tẹ̀lé tá à ń fi mímọ̀ tẹ̀lé nǹkan tó bá yẹ síbi kíláàsì tó fi ń tẹ̀lé lágbájá torí pé ìmọ̀ ni ọfí eh, evidence ń bẹ lọ́dọ̀ rẹ̀ alukurani ń bẹ lọ́dọ̀ rẹ̀ hadith ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó o bá tẹ̀lé rú ẹni bá ń ní a máa sọ yes ọ̀kàrí èèyàn ńlá ni ọ́ ọlọ́pọlọ ní ọ torí pé ọ tẹ̀lé lọ́nà tí ó jẹ́ sí pé ń tà àfi tẹ̀lé èèyàn kì í sí personality ẹ̀ lọ tẹ̀lé ọ tẹ̀lé nítorí ìmọ̀nà àti ẹ̀rí ilmu ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ló fi ṣe kíni ló fi fọ́lọ̀ rẹ̀ a máa kí ọ pé okú sẹ́ńbẹ̀ ni náà alákọ̀ọ́kọ́ yìí a ní àwọn ẹ̀rí fún al ọlọ́run ọba pàṣẹ fún ànábì sallallahu alaihi wasallam suratul an'am aya 106 ó ní ittabi' ma uhiya ilayka min rabbik ittabi' ma uhiya ilayka min rabbik la ilaha illa hu wa a'rid 'anil mushrikeen ah, títẹ̀lé rere nìyẹn nu ọlọ́run pàṣẹ fún ànábì máa tẹ̀lé ń ta fi rán kí la fi rán ọ Al-Qur'an Karim àti gbogbo nta bá tún bá ọ sọ nínú wáhì máa tẹ̀lé fọ́lò fọ́lò ẹni ẹ Suratu Nahl àyà 123 àtún bí bẹ́ẹ̀ pé ọlọ́run sọ pé máa tẹ̀lé ẹni rere ọlọ́run wá أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين ta lẹ́ ní ẹnìkan tẹ́ni kọ́ tẹ̀lé millata Ibrahim ìrìn pé nǹkan lo ìtẹ́bẹ̀ fún títẹ̀lé nǹkan tí dáa ṣùgbọ́n láàmà bó láti máa mọ̀ ń tẹ̀lé nǹkan pẹ̀lú àìmọ̀kan ọ̀tẹ̀lé afọ́jú ni a máa pè ní ọ̀tẹ̀lé bí afọ́jú pé kọ́kọ́lá kọ́ mọ̀ pé ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀nà tí ọ̀dà ṣùgbọ́n gbogbo tí wọ́n bá ti ṣe àṣà máa ṣe náà ni ọba yìí ti gbogbo ẹ gbogbo wọn bá ti ṣe ọba ti sọ̀rọ̀ báyìí gba abẹ́ gé ni kódà kí wọ́n gan mọ̀ pé àbílẹ̀dì ò lè gé àwọn sọ pé abẹ ló gé ó ti mọ̀ pé ó ti sọ làákàyè ẹnu nù yẹn ni pé àwọn èèyàn sọ pé wọ́n ti dé làákàyè ẹ máa golo àwọn tí wọ́n ti dé làákàyè ẹ máa golo ni wọ́n máa tẹ̀lé èèyàn gọ́gọ́gọ́ ìtẹ̀lé ẹran ìtẹ̀lé ẹran òun náà ń bẹ òun náà ní sẹ̀rí àsọ pé kódà suratul baqara aya 166 ọlọ́run bá sọ pé ìtàbárọ̀ alladhina tubi'u تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب اتبعوا àti ìtàbàrù méjèèjì mazmúmù níbẹ̀ ẹni tí wọ́n tẹ̀lé ní tẹ̀lé ẹran alukùránì bù ìwọ náà tọ́ tẹ̀lé ẹni tí wọ́n gbogbo tó bá ti wí lọ right eh, tí ó sì jẹ́ láì màkan àlùkòránì bú ìwọ náà ẹran ṣùgọ́mù tó ń tẹ̀lé òpònú lẹ́yìn kòránì ṣe kí ni ó bú ọ ìtàbárọ̀ alladina tóbi ọ̀hún min alladina tabaru ìtàbárọ̀ alladina min alladina tabaru wọ́rọ̀ àwọn ìlàdàbà àkàsọ̀ tí yà ń tí bá ti ń tẹ̀lé yàn bí àgùntàn tí ó fi gòkè ọlọ́run ti ní wataqatta'at bihimul asbab. wataqatta'at bihimul asbab. ẹ bọ́ bá ti ń gùn báyìí ní ọmọ jábọ́ bá ti ń gùn báyìí ní ti kíni ní ọmọ jábọ́ torí pé ẹni tó tẹ̀lé afọ́jú ni àgùntàn ni bá ti náà ti kínú ọjà bẹ́ẹ̀ nù lẹ́n tọ́ àyà méjèèjì yìí tá a kà àti mẹ́tẹ̀ẹ̀ta yìí méjì ń júwe pé títẹ̀lé rere ń bẹ ẹlẹ́ẹ̀kẹta tá a kà ń túmọ̀ sí pé títẹ̀lé aburú ń bẹ ẹ lọ máa pé náà Al-Qur'an wa min al-ayati al-jami'ati baynahuma. a lè sọ wípé àwọn àyà kan bẹ náà Al-Qur'an tó jẹ́ sí pé àti títẹ̀lé rere àti títẹ̀lé afọ́jú méjèèjì lọ papọ̀ sínú àyà kan náà òun la wá kó wá sí ìjòkó lẹ́nu pé káàtì ni títẹ̀lé rere títẹ̀lé aburú àwọn àyà kan bẹ́ẹ̀ náà kọ́ra ti jẹ́ pé àti a àti b lọ́wọ́ à ń bẹ̀ world and opposite ìtaba ìtaba láàyè kan náà wọ́n ti lò wọ́n ìtumọ̀ rẹ̀ sì ń ṣe kíni ọ̀nyàtọ̀ ẹ jẹ́ ká lọ wọ alákọ̀ọ́kọ́ suratul Luqman àyà twenty one ọlọ́wọ́ bá sọ pé wa idha qila lahum ittabi'u ma anzala Allah. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير. ẹ̀rí ẹ̀rí ìtàbí àwọn alákọ̀ọ́kọ́ ìtẹ́bí àwọn rere nìyẹn ẹ̀rí nàtẹ́bíọ̀hún tó tún tẹ̀lé ní nàtẹ́bíọ̀hún ti àbúrú ni ọlọ́run wá pa àwọn bàbá wọn léṣù ọ̀rùn pé kọ́ọ̀lú bá nàtẹ́bíọ̀hún máa wà jáde náà àléhì àbá àná kọ́ọ̀lú bá nàtẹ́bíọ̀hún máa wà jáde náà àléhì àbá àná wọ́n ní ẹgbẹ́nu yín sọ̀n ẹgbẹ́nu yín sọ̀n ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ dáwà ẹgbẹ́nu bàbá wa bá dálẹ̀ náà láà máa àwọn ẹ̀gọ́ wọn láwọn ọmọ tẹ̀lé táwọn bàbá wọn dálẹ̀ nú ẹ̀sìn wọn ò sì tẹ̀ láwọn bàbá wọn níbi ètò ayé àbí bàbá rẹ ní ìsìkẹ̀kẹ́ lọ́sàgùn tó kú láyé ẹ̀sìn tí wọ́n ara ká ó yẹ kí wọn náà mọ́gùn nǹkan mọ́ ìjù kẹ̀kẹ́ lọ bàbá rẹ ilé tọ́kọ́ ọ̀rẹ́ǹtì létí kú ni kò rí ilé kọ́ kí ni wọ́n á lọ kọ́lé sí ńgbà náà àbí bàbá rẹ bàtà adẹjá lọ́wọ́ tó kú láyé àtàwọn bàtà adẹjá tẹ́ máa fi táyà mọ́tò sí ni èyí ti tí wọ́n wá ń wo àwọn kánfààsì gidigidi tẹ́sẹ̀ orí ẹ pé ń ètò ayé ọwọ́ agọ́sùgọ́mù ní ètò ẹ̀sìn wọ́n ní bá látàbí ọ̀hún máa wà jáde náà àárẹ̀ àbá àná. wá wo bí alukóran sọ́tù Lukman tá a wí náà ní twenty one ni o máa wo alukóran wá pe bàbá wọn léṣù ó ní awalau kana shaytanu yad'uhum ila adhabis sa'ir awalau kana shaytanu yad'uhum ila adhabis sa'ir ẹ̀ ajẹ́ pé àwọn bàbá wọn tá a máa súnmọ́ bẹ̀rẹ̀ ní pé àwọn bàbá wọn àti ìtání hmm. tẹ́mání wàjájú náà rí àbá bàbá rẹ̀ tó bá jẹ́ sí pé aburú ló ṣe tí wọ̀ fọ́lù rẹ̀ bàbá ń ti di hmm. ṣe ìtọ́nù ìtẹ́bìn ìtẹ́bìn náà ni ó sì ń túmọ̀ sí pé ìkan dá ìkan ò sì dá ẹjá lọ 170 suratul Baqara wa idha qila lahum ittabi'u ma anzala Allahu qalu wa idha qila lahum ittabi'u ma anzala Allahu qalu قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ọlọ́ni rọ́bìṣì àni bàbá yín àwọn bàbá òfò bàbá òun mọ̀nkọ́ àyìn ló pè bẹ́ẹ̀ bàbá kíni bàbá òfò bàbá tó bá jẹ́ sí pé bàbá tó fi ìlànà tí ò dá lélẹ̀ tàbó ṣe mistake ọwọ́ fọ́lù mistake bàbá rẹ̀ ó ní àní yín táwọn bàbá wa ń ṣe padà kòránì ní bàbá rẹ̀ bàbá kíni bàbá òfò nítorí ẹ̀kọ́ ọmọ tó ra àforíjì fún bàbá rẹ̀ tó ṣe mistake ọdún wa ní mistake bàbá rẹ̀ náà ló tún máa tẹ̀lé ń tiẹ̀ náà سورة الأعراف هي كتا حسن طبعا مبين ولا نصفي اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون سوره محمد بتاعت الدون بنون سوره محمد علماء الله في ذلك بان الذين كفروا اتبعوا الباطل ذلك بان الذين كفروا اتبعوا الباطل وان الذين امنوا اتبعوا الحق من ربهم كذلك يظلم الله للناس امثالهم نعم ànábì wa Yusuf alisalatu wasalam wọ́n sọ pé àbá ish àdúrà ẹ̀kọ́ ni wọ́n wá dákọ̀ àwọn bàbá wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Ibrahim wa Ishaq húnà eh, mọ̀rọ̀tàbùn eh, wọ́n tú àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kú sí àti bí wọ́n ṣe wáyé sí hmm. eh, tẹ́mánítà alọ́kọ́kọ́ wáyé náà bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo ayé náà máa pé Ibrahim làgbà àbí tẹ́mánítà alọ́tẹ̀lé Ishaq náà lọ́tẹ̀lé tẹ́mánítà alọ́tún tẹ̀lé Yaqub náà lọ́tẹ̀lé alayhimus salatu wasalam alkùrán wá tó wọn bó ti tó àti bí ó ti yẹ wà ìlẹ́mù. ẹ̀rọ ọmọ pé kùrán tẹ́ ń wo ni kùrán tó rẹwà púpọ̀ ni kùrán tí dáni lọ́rùn tẹ́mání bàdíyà tíra tí dáni lọ́rùn náà ni kùrán jẹ́ wà mí ń bàdá àtìhì. kùrán máa ń tó àwọn bábábábá nínú alkùrán ní máa ń tó wọn ṣùgbọ́n ní nǹkan tí máa wù ti fi tó wọn títí pé bó ṣe tó ìnáà ní ọmọ tó gbogbo àyè ìbámíì yóò tó báyìí ìgbà mí yóò sì tó bá kan ọmọ ó ní àwọn èròǹgbà tó ṣe bẹ́ẹ̀ fàyínkáàna tó bá jẹ́ sí pé wọ́n fẹ́ sọ pé bàbá lágbájá lóbi lágbájá lóbi tàmàdò lóbi tàmàdò lóbi tàmàdò tó máa pé ààyè tí kùránì bá wà nù rọ àyíká díkọ̀tà fi ìdáàlì kàkà máa hùwà ó rí pé kùránì ó tó bó ti rí gan tó bá wà rìn yìí anábìwá Yusuf wọ́n júwe bàbá wọn ni ẹ̀rí pé bàbá wọn àkọ́kọ́ òun náà ni Yakub bàbá wọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni Ishaq bàbá wọn ẹlẹ́ẹ̀kẹta òun náà ń dání òun náà ni wa Ibrahim alayhi salatu wassalam bí wọ́n ṣe tónù títò tí wọ́n tó yìí láàrin yìí wọ́n ní torí báyìí bàbá wọn ìwọ́n náà tó ń gbọ́ mi tó bàbá bàbá mọ́ sọ pé bàbá torí pé àyè tó wà ní ọgbọ́dọ̀ serious kò sí kò sí àbúlù mọ́lá dání bàbá rẹ̀ dákọ́ bàbá ẹni sí bàbá rẹ̀ nílẹ̀ Yorùbá àwọn àṣà kan ń bẹ nígbà kan ẹ̀gbọ́n àtàbúrò tábúrò bá bímọ báyìí orúkọ orúkọ ẹ̀gbọ́n ẹ̀ náà ni ọmọ jẹ́ orúkọ yóò ju orúkọ ṣùgbọ́n tó bá fẹ́ lọ ilé ẹ̀kọ́ tó bá fẹ́ forúkọ ọlẹ̀ orúkọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ni ọmọ fílẹ̀ ní ilé ìwé ó pè á ń gbé pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ asakasa ni mú kò tán bá ọ̀làjú wà alukoran torí bí anábi Yusuf wà láàyè tó jẹ́ sí pé gbọ́dọ̀ àwọn bàbá ọ wá tó bó ti tó àti bí ó sì ibi tá à ń lọ láàrin ni pé anábi Yusuf anábi wa Ismail láàrin anábi ẹ̀ baba bàbá tí ànábì wa Yusuf ní Yakub bàbá tó wá bí Yakub ní Ishaq Ismail wá jẹ́ ẹ̀gbọ́n fún Ishaq ẹ̀ gbogbo àwọn náà sì máa pé Ismail popular wá ti ń dákọ̀ Ibrahim lọ́mọgbọ́ Ismail Ibrahim Ismail ọmọ rí Ismail lẹ́yìn Ismail ló tẹ̀lé Ibrahim nínú àwọn ọmọ àgbà kó tó di pọ́ wá kan Ishaq kí ló wá fà á tó fi jẹ́ sí pé wọn ò dárúkọ Ismail láàrin àáfi yíwa yí pé ààyè tí wọ́n wà yìí òun ló tó fi jẹ́ sí pé wọn ò gbọ́dọ̀ dárúkọ Ismail sẹ́mbàbí wọn náà lè dókọ àwọn bàbá rẹ̀ má fi bàbá àmúlù mọ́lá sínú orúkọ àwọn bàbá rẹ̀ o sùmọ́tọ̀ bá ń ròyìn àwọn ìran rẹ̀ kò sí láìsí kọ́ ọ forúkọ àwọn èèyàn tuntun dánú ìran rẹ̀ tí èsì bàbá bàbá rẹ̀ bóyá ń ku bàbá rẹ̀ ni tàbí àbí ó ń ku jẹ grandpa rẹ̀ ni ó lè fi sí bẹ́ẹ̀ ni àwọn tẹ̀síwájú náà ọ̀rọ̀ yìí pé àìmọ́dàkọ Ismail Eh, tori pé ẹranko lánà sábàbá iná hún mọ̀ọ́sábà eh, eh, àwọn ẹranko níran àbẹ́ ẹranko níran ni ẹranko kò sí tọ́kàn pé ah, ilé ìlàbúrò òun kọ̀ mọ̀ yáyẹ̀ gan mọ́ átábìlì ọmọ bàbá wọ́n ní eléyìí àǹfààní lọ́jọ́ fún wa pé a yàtọ̀ sí ẹranko wọ́n ìlà nàbà òkúta fìlù Qur'an. wọ́n jẹ́ tọba wo náà rẹ̀ kùránì dáadáa ọ ma bá pín bá ti dárúkọ Ibrahim bá Ismail ní sábà tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayè lẹ́yìn àgbà náà wọ́n wá tẹ́sẹ̀ dárúkọ Ishaq lẹ́yìn ẹgbà náà lẹ́yìn Ismail wà dáálík ẹ̀ẹ́lì má bèèrè pé ní kùránì ń bẹ̀yẹn kí ló dé tí wá ń dárúkọ Ismail ń bẹ̀hùn tí ó wà dárúkọ Ismail láàyè ibi tí Yusuf ti ń dárúkọ àwọn bàbá rẹ̀ á sọ fún ọ pé láàyè yìí tá a yìí wọ́n ń sọ ìran ni o tí yẹn bá ń dárúkọ bàbá bàbá bàbá rẹ̀ má fi àmúlù má làwọ̀ bẹ̀ mọ̀kọ́mù yẹn ààyè yẹn náà ni Yusuf wà ní òfin dákọ̀ Ismail kọmọ́rò pé bọ́yá àbí ń bá Ismail jà àbí ó gbógun ti Ismail àbí jàǹbẹ̀rẹ̀ àbọ̀gbọ́tà kan tí ọ̀dà ipò Ismail àti sàákọ̀mọ́ ìjàngbà tí wọ́n wà ní ayé mọ́gbọ̀bẹ́ ọ̀ ààyè pé wọ́n ń dárúkọ bàbá mi bàbá mi bàbá mi náà wọ́n wà ìdí nìjọ́ fi rí bá ní ẹ wá jẹ́ ajẹ́ kájẹ́ kúnú alukur'an pẹ̀lú àwọn ànábì tá a sọ yìí àwọn ànábì mẹ́rẹ̀ẹ̀rin Ibrahim àti Ishaq àti Ismail àti Yakub káwá wò wọn ẹ rí bí wọ́n ṣe ń dárúkọ pọnlápọnlá lórúkọ ànábì Ismail ń dún níbẹ̀ ó ń dún kókókó ni ṣùgbọ́n ààyè ibi tá wà nínú súrà tá wà yìí wọn ò gbọ́dọ̀ dákọ̀ ẹ̀ níbi àyà wà ní torí pé ẹni tí ń sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ bàbá mi bàbá mi bàbá mi bàbá mi báyìí kò sì gbọ́dọ̀ mú ẹni tí èsì bàbá rẹ̀ bọ ibẹ̀ àyà alákọ̀ọ́kọ́ òun náà ni àyà tá a wà nínú ẹ̀ Suratul Baqara àyà 133 òun náà la wà nínú ẹ̀ àáwò bí wọ́n ti dárúkọ àwọn ànábì yìí tí wọ́n tò lera wọn ọlọ́run bá sọ pé am kuntum shuhada. am kuntum shuhada àti àbọ̀ yàkú balimọ̀ òtún ìfọ̀kọ́ lálẹ́ balẹ̀. إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون tó ti rí báyìí wọ́n dákọ̀ Ismail àti Ishaq ń bẹ tó kílẹ̀ dáadáa náà tó dípá yìí tí wọ́n wà wọn kìí sáàyè ibi tí wọ́n ti ń sọ pé èmi lọ́mọ lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá kìí sáàyè tí wọ́n wà nù ní. naam naam àyà sọ́tùrù Baqara one thirty six bákan náà àtúndì mẹ́gbẹ́ ọlọ́mọ bá sọ pé kúlù amanna billah. kúlù amanna billahi wa ma unzila ilayna wa ma unzila ila Ibrahima wa Isma'ila wa Ishaqa wa Yaqub. عبادك عليه العون إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأصباب بين نزلت البقرة آية 140 آية 140 نزلت البقرة رابط فيم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارا أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارا أبن القليل وصن لرامل إبراهيم إسماعيل وإسحاق ويعقوب سورة النساء آية 163 قال ربط إنا أوحينا إليك إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأصلاق وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا أو يبان سكة وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب olùgbọ́ mi alápọ̀nlé ẹlọ mọ̀ yí pé tẹ́ bá ní dídárúkọ ànábì wa ishaq nínú àlùkọ́ àn tún lọ́pọ̀ jù ní àbí dídárúkọ ànábì wa ismail tẹ́ bá ní ìwòlọ́pọ̀ jù sọ fún wọn yí pé orúkọ ànábì wa ishaq ọ̀pọ̀ ju orúkọ ànábì wa ismail lọ nínú àn tó eléyìí ẹ̀kọ́ láwà fẹ́ mú jáde ń wọn kílẹ̀ ẹ̀kọ́ ọbẹ̀ wàlíyàkùn dáàlìkà dalilan ilé yọ ma ọ kó kílé àti agbé alukùránì sí ìtírafẹ́ ní ara tọ́ torí pé ismail ló súnmọ́ muhammadu jù sallallahu alaihi tó bá yẹ pé òun ní tó bá jẹ́ sí pé wọ́n máa dá sí kùránì wọn ni wọ́n sọ ìjọba ní orúkọ owó lọ́pọ̀ jù náà lọ́kùnrin Ismail náà bí Ishaq kátọ pé Ishaq ni eléyìí ó sì máa jẹ́ ìrí máa jẹ́ mìíràn sófí àlùkùnrin látọ̀dọ̀ ta ló ti wá látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala naam naam millata abai Ibrahim millata abai anábi Yusuf ni mo tẹ̀lé ẹ̀sìn àwọn bàbá mi mo tẹ̀lé ẹ̀sìn àwọn bàbá ọwọ́ ẹ̀ka bí lára alẹ́ rẹ̀ pé máa mi látùhùn kí lẹ̀sìn wọn aljawab kùránì náà lọ́lọ́ ní ẹ̀ tó fi mọ ẹ̀sìn àwọn bàbá rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó sọ tìrìbítà àbámẹ́ta bàbá mẹ́tẹ̀ẹ̀ta kò lè yé wa kílẹ̀ sí ànábì wa Yusuf mọ̀ wá ń sọ fún ayíkẹ́ lọ mọ̀ pé ẹ̀sìn ànábì wa Yusuf àtẹ̀sẹ̀ àwọn bàbá rẹ̀ kí ló pẹ̀ Islam kí ni mo pè kí ni mo pè Islam ni o ẹ wá lọ alayhi salatu wassalam ó gbé wá lórí sírísí ọ̀nà ìgbà mìíràn a lè rí bí ọ̀nà mẹ́fà ń bẹ ṣùgbọ́n ní ti ń pè kọ̀ọ̀kan gbogbo mẹ́fẹ̀ẹ̀fà tó wí náà ojú kan náà náà lọ́lọ́já sí padà ìgbà mìíràn yóò pè ẹ̀sìn rẹ̀ bí annaha hanifa afẹ́ mamilata àbáyí tí ànábì Yusuf sọ pé ẹ̀sìn àwọn bàbá mi ǹsẹ́sìn kíni ǹsẹ́ ẹ̀sìn níbi àbí Yahudiya hmm. àbẹ́sìn ìṣàgó hmm. àbẹ́sìn ọlọ́yà ah. ọwọ́ àmà wò ní wọ́n ní wọ́n ń pe ẹ̀sìn náà ní hanifa ìtumọ̀ hanifa ni pé ìtú dúró dáadáa hmm. ẹ̀yìn pé ẹ̀sìn wọn wọ́ síbi kankan kọ̀yà síbi ẹbọ gbogbo ọ̀rẹ́ ẹbọ ní ẹ̀sìn wọn gbógun tì ìtumọ̀ hanifa sọ́tọ̀ alẹ́ imran aya 95 ọlọ́run bá sọ pé kul sadaqa Allah. kul فاتبعوا ملة إبراهيم أنيفا وما كان من المشركين. آه فاتبع ملة إبراهيم حنيفا Oye fattabi'u millata Ibrahima hanifa. Fattabi'u millata Ibrahima hanifa. Ẹ wọ́n pè ní Hanif, kìí sí Hanifa tẹ́ ń sọmọ́ o. Ẹni mọ́ pé Hanifa, Hanifa, kìí sí ilé ìhun ni wọ́n ń wí o, ó kọ́ lẹ́sọ̀hun. àìmọye hànífà tó sì dèrò chọ́ọ̀chì yàrùn pé hànífà ti tàkìtì nù ó ti kúrò ní hànífù bá nù ẹlòmíì ifu ẹ̀ náà ní hànífù tó yẹ hànífù rẹ̀ ọ̀sẹ̀ hmm. ẹ dákun ẹ máa sọ́ra fáwọn orúkọ hmm, ká máa sọ́ra fún kíni àwọn orúkọ sóràtù nígbà míì wọn a máa pé ẹsẹ̀ anábì Ibrahim àtẹ̀wọ̀n àti wàlẹ́sà sáàlìsà sàlàtà wọ́n ní ìgbà mí ọwọ́ àwọn oróyìn ẹ̀sìn ànábì àwọn bàbá bàbá tó bí ànábì Yusuf wọn àròyìn ẹ̀ yí pé ẹ̀sìn yẹn o ẹ̀sìn yẹn o ọlọ́run kan ní ẹni ń bẹ̀ o ọlọ́run mélòó ọlọ́run kan Suratul Baqara àyà 130 àbí 133 ọlọ́run bá sọ pé am kuntum shuhada am kuntum shuhada àbí àbọ̀ yàkú bá ní mọ́ إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسحاق وإسماعيل وإسحاق إلها واحدا إلها واحدا إلها واحدا ibi tá a fẹ́ ló ganu ìlàhàn wàhídà tí wàá lóko ẹ̀sìn wọn wà láàánú láhùn ẹ bá ní kí ló kọ wọn mùsùlùmí ní ẹ̀sìn wọn náà là ń ròyìn ẹlẹ́ẹ̀kẹta jáǹtó ròyìn mílátà àbáyí láàfin mọ̀ pé ànábì Yusuf tẹ́ máa bí alẹ́ ẹlẹ́sìn èwo ni kíláwì ẹlẹ́sìn Islam. Yeah ẹlẹ́sìn kí ni wọ́n ẹlẹ́sìn ẹni tí ìsìn mùsùlùmí wọn pín dá sí Yusufu wa kírun bẹ́ẹ̀ ni ó kírun síbí hmm. òun ti wá ní kí ó lè má jẹ̀rú òun ti wà tí hmm. wọ́n gbá rẹ̀ ní bẹ́ẹ̀ ni síbí òun yẹn irú àwẹ̀ ti wá ní ó lè má jẹ̀rú àwẹ̀ ti wà ṣùgbọ́n àwọn àmọ́ pé àwẹ̀ ti wá lọ́rùn ju àwẹ̀ ti wọn lọ gbogbo nǹkan tó lọ́n fẹ́ràn Nábì sallallahu ìrọ̀rùn bẹ̀ kò tẹ̀ sírú rọrùn bẹ́ẹ̀ níbi àwọn ànábì tó síwájú ànábì sallallahu alaihi wasallam nínú àwọn tí wọ́n fi ròyìn ẹ̀sìn mílátà àbáyé yìí ní wọ́n tí wọ́n fi ròyìn ẹ̀nú alukur'an òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé mi láta àbáyé ẹ̀sìn bàbá mi tí ànábì Yusuf ń sọ yìí kò ní í ya ẹ̀gọ̀ ìyẹn ni pé kò ní í kíni kò ní í ẹ̀gọ̀ ẹ̀sìn ànábì Ibrahim ẹ̀sìn ànábì Ishaq ẹ̀sìn ànábì Yakubu tó o bá ti tẹ̀lé ẹ̀gọ̀ ò lè tẹ̀lé gbogbo ẹni bá ti tẹ̀lé àgbọ̀dọ̀ pè lẹ́gọ̀ táà bá ti wá pọn tó tẹ̀lé lẹ́gọ̀ ẹni tí ò tẹ̀lé ń kọ́ kí ló kọ́ ra máa jẹ́ ẹ̀mí kí mo sọ bẹ́ẹ̀ Suratul Baqara àyà 130 ọlọ́run bá sọ pé wà máa ń yọrọ rábù an millati Ibrahim. wà máa ń yọrọ rábù an millati Ibrahim

ẹ ń bá ti tẹ̀lé kò ní jẹ́ ẹ̀gọ̀ hmm. ẹni tí ọba ti tẹ̀lé kí ló kọra máa jẹ́ ṣùgbọ́n mùnú ni níwọ̀n àwọn kan tán fi ròyìn mílátà àbáyì òun náà ni pé ìsìláàmù ni ó hmm. ní wá ní kí ni mílátà àbáyì tó wà ní sọ́tò Yusuf Tanki. yìí a sọ pé ẹ̀sìn kí ni ẹ̀sìn Islam. àwọn kan rí bẹ́ẹ̀ sọ́tò Baqara náà ni àyà 131 ọlọ́run ọba sọ pé ibi qala lahu rabbuhu aslim orí tún bẹ̀ yẹn kéè ọlọ́run bá sọ pé ìsìláàmù ni ó ṣe òun náà yá tètè gbà kọ́ ó ní bẹ́ẹ̀ ni ìsìláàmù náà lòun ṣe ò náà àwọn kájá fi ń ròyìn mí látàá báyìí òun náà ni pé ó jìnnà ó jìnà tèfètèfè tí tí wọ́n ń pè ní kíni ẹ̀bùn ẹ lọ wo suratu uh, an-Nahl àyà 120 sí 121 120 títí dé 121 ọlọ́run bá sọ pé inna ibrahima kana ummatan qanitan lillahi hanifa inna ibrahima kana ummatan qanitan lillahi hanifa ولم يكن من المشركين ولم يكن من المشركين ولم يكن من المشركين ah oni ولم يكن من kò tí ẹ jẹ́rí ẹ̀yẹn hmm. gbé lámúyá kò sẹ́lẹ̀ rí hmm. bóyá wá sẹ́bọ̀ rí hmm, ọlọ́mọ̀jẹ́ ẹlòmí ò ti sẹ́bọ̀ tó mọ̀nà padà náwá ní ànábì Ibrahim àtàwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí sáà kà yìí sí kan ní wọ́n ti sẹ́bọ̀ rí sọ fún wa pé kálà kò sí àgbẹ̀dọ̀ ọlọ́run ní wà lámúyákò inú àwọn tí wọ́n tún fi ròyìn mílátà àbá yìí tó wà nínú àyà yìí tí ànábì wa Yusuf ń kí fáwọn èrò ẹ̀mọ̀ méjèèjì wípé ẹ̀yìn èrò ẹ̀mọ̀ méjèèjì à àwọn bàbá mi ṣe ẹlẹ́bọ èmi náà sì ṣe ẹlẹ́bọ mo ti bá ìlànà ńlẹ̀ o wọ́n ní a máa ròyìn mílátà àbá yìí ẹ̀sìn àwọn bàbá mi tí ànábì Yusuf ti ń kéde fáwọn èrò ẹ̀mọ̀ méjèèjì wọ́n lá máa ròyìn rẹ̀ yí pé kì í ṣe ẹ̀sìn Júù kì í dẹ́ ṣe ẹ̀sìn christianity hmm. bó tiẹ̀ ní tiẹ̀ tí wàá jẹ́ jù ẹbí ta ló dé ṣáájú ṣé ibrahim ló dé ṣáájú ni àbí musa oh. ẹ máa dá mi lóhùn ànábì ibrahim lọ kọ́kọ́ dé bó lẹ́ni tó wá dé ṣáájú sí wá ṣẹ̀ṣẹ̀ tí ò tí dé hmm. ẹ̀ṣẹ́ màgbìdá bá ní ànábì musa ṣẹ̀ṣẹ̀ ànábì ibrahim kò sí wàhálà ń bẹ ṣùgbọ́n ká wá gbé ànábì ibrahim wá ṣẹ̀ṣẹ̀ musa tí ò tí dàyé ẹ̀ bó ló ti wá ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀yà àtún àásọ̀tà ànábì wa àyíṣà jesus àríṣọ́láti wọ̀sẹ̀lám ẹ̀yà sọ pé anabi ibrahim ẹlẹ́sìn christianity ni ta ní jẹ́ bàǹgà níbo ní ẹ ti ara èyí náà hmm. tí ó fi wá jẹ ẹlẹ́sìn ìkín nínú táwọn ti máa ròyìn ẹ̀sìn ànábì àwọn baba ńlá ànábì wa yusuf òun náà ni wípé wọ́n ṣe ẹlẹ́sìn jù wọ́n ẹlẹ́sìn ọlọ́run bá sọ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ma kana Ibrahim yahudiyan wala nasraniyan walakin kana hanifan muslima ma kana Ibrahim yahudiyan wala nasraniyan walakin kana hanifan muslima wa ma kana minal mushrikin nígbàtá tí wá mẹ́ ẹ̀sìn wọ̀nyí ẹ̀sìn àbàbá ànábì wa Yusufu ìta àti mọ́ yìí kí ló kù fún abáyìn ní pé ó yẹ ká mọ̀ wípé anna millatahum ẹ̀sìn gbogbo wọn kí ló kù ẹ̀yọ̀kan ni kò pín méjì wọ fíìsì. ó tún fi nílẹ̀ fún apé gbogbo àwọn tí ànábì Yusuf sọ pé àwọn bàbá àwọn ni tó dárúkọ wọn ni ànábì ọlọ́run gbogbo wọn. bal inna millal anbiya'i kullahum wahida. kullihim. kullihim wahida. ẹ pé gbogbo ẹ̀sìn táwọn ànábì ọlọ́run ọba bá ti sìn ẹ

a lè ròyìn wọn ju kíni lọ ju ànábì ọlọ́run lọ hmm. ẹ̀yìn wà wàá lò ní àtọ̀ lò ń tẹ̀lé wọn wọ́n bá tẹ̀lé wọn náà di ọ̀dọ̀ ànábì ọlọ́run yẹn wà fi yìí. wọ́n ní ká lọ pé sílísílà tí ó sí ànábì Yusufu yìí sílísílà ni pé yìí àwọn bàbá yìí tó tò wáyì ká lọ pé ah, ọlá ń bẹ fún náà hmm. gidi nìyẹn ni pé náà ah, òun náà ànábì wá là mọ́lẹ̀ fún wa sallallahu alaihi wasallam tó ní ànábì yusuf máa bí ànábì léèrè nípa ànábì wa yusuf ó ní alkerimu ibnu alkerimi ibnu alkerimi ibnu alkerimi. alkerimu ibnu alkerimi ibnu lóru yẹn ẹ̀ẹ́ pé wọ́n sọ pé ọ̀dàbẹ́ pé kíní ìwọ̀n kọ̀kọ́ mọ́ kí bàbá ńlẹ́ èèyàn mẹ́tẹ̀ẹ̀ta kó sì jẹ́ ànábì ọlọ́run kí wọ́n ọmọ náà tó wá jẹ́ ànábì ọlọ́run mọ́ ànábì sọ pé ah ابن الكريم ابن الكريم ابن الكريم يعني يوسف عليه الصلاة والسلام نعم مسألة لماذا لم يذكر إسماعيل هنا ايه ما تقول في دارك إسماعيل هنا آية وي تنكي آية كعبوه آية تنكي واتبعت ملة آبائي إبراهيم سورة يوسف واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب إيه تابعوا a bá worúkọ mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ kò sí Ismailu ń bẹ kí ló wá fà tí wọ́n fi dárúkọ Ismailu láàrin yẹn torí tíra òdodo ni ẹnìkan ò lè yí koran padà gẹ́gẹ́ bí wọ́n ti yí àwọn tíra mi tí fi alukoran tí wọ́n ti yí padà wọn ò lè yí padà o fahmadillah ìwọ yà máa dúpẹ́ fọlọ́n bí o ti ń gbọ́ mi pé ọlọ́run ṣe ọ́ mùsùlùmí tó jẹ́ ẹni tó jẹ́ alálùkùrán kódà kọ́ mọ́mà kí tó bá ti jẹ́ mùsùlùmí kí ló kọ alálùkùrán wọn náà o lè ṣe ọmọ kìfà ti hà o sì mọ súrà kéékèèké kọ̀ọ̀kan náà tọ́ ọmọ lórí ẹ kí ló kọ rẹ alálòkù àárín náà ni náà lọ máa jẹ fa'asnada fọ́bùlà ilá ahìlìhì wọ́n ni anábíwa eh, eh, eh, sallallahu alaihi wasallam nígbàtí ń sọ pé alkarim ibn karim ibn karim tí ń ròyìn anábi yusufu ni wọ́n fi ọlá tì sọ́dọ̀ ọlọ́lá wọ́n fi ọlá tì sí ọ̀dọ̀ ọlọ́lá ọlọ́lá rẹ̀ ọlọ́lá rẹ̀ wọ́n sàfitì ẹ̀ sọ́dọ̀ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà anábì sallallahu alaihi wasallam ọmọ ọmọ ọmọ ọmọ ọlọ́run ní ẹjẹ́ fún ànábì wa Ismail tó ń ti bẹ́ẹ̀ ní àwọn ọ̀gbàgbé láti fún ọlọ́lá ní ọlá rẹ̀ ẹ̀wọ̀ wà sí fún hayati wàláhí ìrẹ́ ń gbọ́ mi alápọ̀nlé ọmọ tó fi sinmi láyé onáà nítorí ọba ti gbà fẹ́ nítorí ọlọ́run gbà fún ọkàn máa dààmú ni mm. o ò sì lè ní gbogbo nǹkan láyé bí wọ́n bá ní a gbà pẹ́lú mi náà ní b lọ́dọ̀ mm. wá ròyìn ẹni tó ní bí pé bí ń bẹ lọ́dọ̀ rẹ o a ní bẹ ní ọ̀dọ̀ tèmi wọ́n wá sọ pé àwàlá ní b náà sí ń bẹ náà o ò sì ní b yẹn ẹlòmíì sì ní b yẹn o ti gbàgbé kọ́ ròyìn ẹni tó ní b pẹ̀lú b rẹ̀ so àléébù ni o tọ́ ọ bá ń ṣe báyìí ọkàn máa dààmú láyé ni mm. ọkàn rí ò ní balẹ̀ rárá ọ máa fòrú bó ṣe ń lóòkè lọ́wọ́ máa ṣe kí lọ́wọ́ máa lo odò ẹ̀rẹ̀lẹ̀ ẹ̀nà asìlá sàkọ́ ilmar rí tí a bá ní kí lọ fọ orí burúkú fọ́pọ̀lọpọ̀ èèyàn lórílẹ̀ ayé tá a wà yóò náà nípa kejì gbogbo nǹkan tán hmm. ọlọ́run gbogbo gbogbo nkata hmm. eh, ọ ma gbà pé eléyìí mọ́ lọ hmm. eh, ti bí bá ti rí báyìí màmá jókòó mi jẹ́ ní tèmi ni alábájá ọlọ́run sílẹ̀kùn ọ yẹ gbà ni bá fẹ́ gbádùn ayé o hmm. bọ́lọ́run ṣe ṣayé nù wàláhì wàláhù yusuful ahwal kọlọ́n bá tún àwọn kọ̀ndíṣàn wà sí náà ẹ̀ yusuf lè dànù pé àwọn ìṣẹ́lẹ́bọ̀ àwọn bàbá mi ìṣẹ́lẹ́bọ̀ kánà lánàá wọ́n ní máa kánà lànà lára fẹ́ tún máa kánà lànà àpé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ máa kánà lànà kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ wípé ké mi àtàwọn bàbá mi tí mo dárúkọ ń káwá ṣẹbọ kankan sí ọlọ́run ọba. máa kánà lànà ee kánù lànà pọ̀ náà lọ a á tún rí tó tún jọ náà tí kìí ṣe má kánù lànà ṣùgbọ́n tí wọ́n má lànà náà ni ọ máa jẹ́ má lànà pọ̀ náà lọ ó sì wà wà wà tó bá ti rí wà Ibrahim náà nù torí pé gbogbo olùkọ̀ kan náà ló ní ètò tí máa sọ bàbá dẹ́dọ̀ wa lóṣogbo mi sọ́mà gbọ́ pé ní pé ní pé ní pé ní ẹni pé ní ẹ̀ wá sì dé ọ̀dọ̀ wa ní ìwò ń bẹ̀ náà ọ máa gbọ́ ní bẹ̀hùn ní bẹ̀hùn ní bẹ̀rùn eh, ẹ̀mọ́gbẹ̀rún tó ti lọ bẹ̀rùn ní eh, eh, bọ́bá sì dé kò ọmọ pé mọ́dẹ̀ mọ́dẹ̀ mọ́dẹ̀ ọwá ti gbọ́ mọ́dẹ̀ ọwá ti mọ̀ pé ah, èdè gbogbo àwọn ọlọ́run náà ni wọ́n ní àwọn nǹkan tí wọ́n máa fọ̀ ní wọn nínú àwòye sí wa pẹ̀lú àrùn bá pé wà máa kánà wà máa kánà wà máa kánà yìí ọ̀pọ̀ nù ìṣesí ànábì Ibrahim lọ́wọ́ ara ànábì Yusuf náà sọ pé wà máa káànà lánà an nushrika billah máa káànà lánà an nushrika billahi يعني علم يوسف تقول ما كان لنا أن نشرك بالله من شيء نعم وإن ما كان لنا أن نشرك بالله من شيء ثم أوحينا إليك نصرانيا ولكن كان حنيفا مسلما ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما رواني وما كان من المشركين وما كان من المشركين Eh, ẹ̀tún lọ wá ní ìmúràn 95 lẹ́tùn ní pé wà máa kánà náà ni kúrú sọ́dákọ́ lọ́ọ̀ kúrú sọ́dákọ́ lọ́ọ̀ fàtíjà mírùn mi látàrí fẹ́rọ́ ní bàá وما كان من المشركين على نعم على 161 ó tún gbọ́ pé ó tún gbọ́ ó tún gbé gbọ́ àmá káàna náà náà tún ní pé Ibrahim náà wọ́n lò gbogbo táwọn fún náà alayhi salatu wassalam qul innani hadani qul innani hadani rabbi ila siratin mustaqimin dinan qiyama dinan qiyama Ibrahim hanifa وما كان من المشركين awasa ń jẹ nínú alukurani tí a ní tafsiru nù ni àwọn máa wọ nú ẹ àwọn máa jáde àwọn wọ àwọn máa wọ àyìn tí wọn pè ní tafsiru ni a ní pé àṣà máa fìwọ́ tó ń gbọ́ wa náà orí rẹ ló ṣe torí pé ọ̀sà yóò máa ró kàn kàn bó ṣe ń gbọ́ ló sì gba láàdá máa gba láàdá tó ní yọ́ máa pàtàn fàbúkiri yọ́ máa yọ́ máa yà síbi tí ọ̀yọ́ yà ní tí ọ̀kan yọ́ máa dá nígbà tí mọ̀ òye ẹ̀ tí màá bá yé èèyàn yọ́ máa tí ó wì kódà àsìkò tá a fẹ́ lò yìí kò tó ń ta kó lọ́wọ́ yìí mm. yàrá kan rọ́ọ̀sì ó lè pín mọ́ ń tọ́ka sáwọn máa pé ẹ̀ka ẹ̀yára ẹ̀ ní tí a wì pọ̀ ńlẹ̀ ní mm. ká máa wá ká máa yí àga àga tí mo fi jókòó ẹ̀mí ò ní kàn ṣe ni tí màá bá ń bẹ kéde màkárí ọ kò sí ń bẹ ni àgbáfìfo lásán ẹ̀já tún wọnú àyà lọ ọ̀rọ̀ máa kánà láwà yìí nìsín ẹ̀já tún lọ wo fàkàánà jùmùlátà máa kánà ọwọ́ lábẹ̀ ni pé gbólóhùn máa kánà yìí tí Yusuf lò láàyè yìí tó ní kánà àwọn ẹni ni pé ó jogún àwọn bàbá ni àwọn Ah, wọ́n ló dàbí ẹ̀ faqad kana istakhdama kathiran fi jaddihi wọ́n ti lò lọ́pọ̀lọpọ̀ ààyè fún ànábì wa Ibrahim alayhi salatu wa salam gẹ́gẹ́ bá ti kadí ẹ̀ fún wa mimma yaqumu maqama ma kana nínú nǹkan tá a tún nílò fún ma kana náà ni jumla sentence tá a máa sọ pé ma yanbaghi ọ̀rẹ́tùmọ̀ hmm. ah, ma yanbaghi náà kọ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ni eh, ma yanbaghi kọ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ni Suratu Maryam àyà 95 suratu Maryam lọ sí kùránì rẹ̀ olùgbọ́ mi alákùnrin suratu Maryam àyà 92 ọlọ́wọ́n bá sọ fún wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada ẹ̀ wà ma yanbaghi nù ẹ̀tún lọ wo suratu Yasin àyà 69 ọlọ́wọ́n bá sọ fún wa ma ẹ̀kọ́ jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ànábì èso lórin ìtumọ̀ ẹnu àmáyá ń bà bí ilá tọ́bá ti wáyé àmáyá ń bà bí ọmọ rí tó yẹ kọ́ tẹ̀lé ìhùwà ilá zikrun wa Qur'anun mubin min ṣe tọ́wà náà áyà sóràtì Yusuf tán túmọ̀ lọ́wọ́ yìí ìyá àyà 38 yìí hmm. tí ànábì Yusuf sọ pé má kárìn lànà ما كان لنا أن نشرك بالله من شيء تمام وفي بيان أن الشرك ليس على wọ́n ní yá pé ṣíríkù èsì lẹ́fù kan náà lọ́wọ́ ṣíríkù jura wọn lọ ẹgẹ́ bí ìmánù náà ṣe ju ara wọn lọ tàwíìdù náà ṣe kíni ó jura wọn lọ òkè gbé mi tàwíìdù anábì Ibrahim nìjẹba ẹ̀ṣọ́láàtù wàsálàm kódà ibi tí èèyàn máa wò pé ọ lẹ́tọ̀ pé kí èèyàn ṣe nǹkan wọn à ní sí wọn ní lóòlóòlò fi náwọn ọmọ ṣírk níbi tawakul mi ò tí ì ma àwọn ànábì ọlọ́run tó kí tawakul lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa tó lo tawakul tó ànábì wa Ibrahim alaihi salatu wassalam lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa ẹ̀rí eh, nǹkan eh, wọ́n ní mí tó wọ́n bẹ̀rẹ̀ sọ fún wa pé ẹbọ tí wọ́n wíyẹ o lẹ́yìn sàrà dọ́jà tó wà sídà ká máa hùwà gẹ́gẹ́ bá a ti òní máa káàrẹ̀ lànà anúṣíríkà bí láì mẹ́rún ṣe mẹ́rún tó wí ara mẹ́rún ìtumà mí ṣe ní pé kódà bó sí kínkín níbà inú ẹbọ àwakọ́ àbọ̀dọ̀ débẹ̀ torí pítà ní wọ́n àfijọ́ sí bàbá rẹ̀ Ibrahim tó lò ní mi látẹ̀ àbáyé Ibrahim náà nìwé Ibrahim bàbá onígbàgbọ́ nù làwọn ẹlẹ́sìn míì fi pè ní bàbá àgbàgbọ́ bó jẹ́ pé ẹ̀gbá ò mm. ẹ̀yìn pé ànábì Ọlọ́run ní bàbá ìgbàgbọ́ ẹ̀ sọ pé ẹ sọ pé òkè ìgbàgbọ́ ẹ bàbá àgbàgbọ́ àgbà òkè ìgbàgbọ́ tẹ bá ní bàbá àwọn ànábì ọlọ́run ní àwọn mọ̀nù abúlà ń bàbá àwọn ànábì hmm. ọlọ́run náà wọ́n wá ní ẹbọ a ní kò sí lẹ́fù kan náà pẹ̀lú gbólóhùn mi ṣe ìyẹn wọ́n ẹbọ kékeré ń bẹ́nu ṣẹ̀ríà ẹbọ ńlá ń bẹ ẹbọ tó hà ń bẹ ẹbọ tó pamọ́ ń bẹ wàhálì hìl àsùnáà wọ́n ní gbogbo ọ̀nà tá a wí ní kò sí fún ànábì wa Ibrahim kò sí fún ànábì wa Yusufu náà alayhi salatu wassalam gbogbo àǹbá bá rẹ̀ náà ni wọ́n ò tí ọ̀hàn tó pamọ́ wọn ò ní rárá wà á وفيه رد على أدعياء الملل المنسوبة إلى أهلهم والحمد لله بلون تي النبي ويوسف تصنع آية يتوني ذلك من فضل الله علينا إما تون سوا سفا ميجي كما بيري فتوى ẹ̀rí pé ogun tá ń lálà táàrọ̀ nìsín lára ọ̀rọ̀ tí ànábì Yusuf tó fi ń ṣe dáwà fáwọn ará inú ẹ̀wọ̀n yìí iná ni àwa ò àti ìbọ̀ síbi ìtukù tí túmọ̀ àlà fún wọn rárá tọ̀ ó sì ń ṣe dáwà fún wọn lọ́wọ́ ó tún kú dáwà míì tó tún ṣe lọ́la fún wọn kó tó di pé yọ́wà àṣẹṣe wàá sọ pé yes ẹ̀yà a máa على àlàyé náà نعم. ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون آه، ذلك من بني إما أن يعود إلى أقر المغرب آه، ذلك وما لفو انتجنا لو كم آما آه تقول هذا انتسمه nígbà tá a sọ pé this and that àbí this that àbí eh, zálíkà that ni hmm. eh, this ni kí ni hada anabi yusuf ń sọ pé zálíkà zálíkà yìí ismul ishara ni hmm. imma an ya'uda ila aqrabil mazkur هو الإقرار بالتوحيد ونبذ الشرك ó sì ká pé eh, zálíkà yìí ń tí ń lọ bá òun náà ni wípé àwàjẹ́ onítàwòhìd àdẹ̀sẹ̀ ẹbọ níbolélé wà wà ní àyà yìí ibi sọ wípé má káàrẹ̀ lánàá ما wá sọ bá ń tán ọwá ní ayé ìyẹn pé rí mi àti mi náà rí wá yẹn o nínú ọlọ́run lọ́wà yẹn wàá ìmọ̀ wọ́n ní ó ṣe kọjá sí pé dálíkà tó wí ń bẹ̀ yẹn ọ́n padà lọ bá ń tọ́wà lókè ma kánà lànà ni wípé òní àni wọ́ta bá ń látà àbá Ibrahim pé mo tẹ̀lé ẹ̀sìn táwọn bàbá mi ń ṣe iná ní ẹ̀sìn àwọn ànábì ọlọ́run alìmọ̀ àbàrò àìníhù bí nùbú wọ́n ń tán mí ní pẹ̀lú wọ́ta bá ń látà àbá yìí mo tẹ̀lé ẹ̀sìn àwọn bàbá mi túmọ̀ ní pé èmi náà di ànábì ọlọ́run hmm. torí gbogbo àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ni wọ́n ànábì ọlọ́run wọ́n ló ìjà ànábì ọlọ́ni. ayé. ẹni túmọ̀ sí pé àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tó ń ọmọ yìí nǹkan tí Ibrahim dálẹ̀ wọ́n máa ń tẹ̀lé nùbúwà wọ́n ń tẹ̀lé tawhid tí ànábì ọlọ́run wọ́n ń tẹ̀lé ànábì lẹ́yìn gbogbo wọn náà wá di ànábì ọlọ́run wọ́n ní dálíkà sọ́márì ní pé dálíkà yẹn ó ṣeé ṣe kọjá sí pé ọlọ́ọ̀bá àìṣẹlẹ́bọ̀ ń tawhid ni wá hmm. tàbí kọ́ lọ́ọ́ bá rí pé ànábì ọlọ́run lọ́lọ́run ṣe àwàyè. من فضل الله علينا ربما يراد به النبوة أو الإقرار بالتوحيد والإيمان àmà túmọ̀ من فضل الله علينا a lè túmọ̀ ẹ̀ sí pé n tẹ́ mí pẹ̀lú ẹni ìjà ànábì ọlọ́run a sì lè túmọ̀ ẹ̀ sí pé ìdúró ṣinṣin lójú ọ̀nà tawhid àti ìgbàgbọ́ gẹ́gẹ́ bí n ta wí níbi dálíkà náà ni wọ́n kúlò dálíkà. ẹni tí ó wà túmọ̀ fọ́dúlù láì dálíkà min fọ́dúlù láì tí ó dúró lórí ìtumọ̀ yóò kọ̀kọ́ mọ̀ túmọ̀ wàlákín akitaro na wàhálà nas tó wà ń bẹ̀ wàhálà nas yóò mọ̀ túmọ̀ nasu tó wà ń bẹ̀ wọn yóò mọ̀ túmọ̀ kíni nasu tó wà ń bẹ̀ wàhálà nas dálíkà min fadlillahi alayna wàhálà nas tó bá fẹ́ túmọ̀ fadlullahi níbẹ̀ yẹn tó fẹ́ gbà ọmọ túnmọ̀ náà sùn bẹ̀ ni hmm. náà sùn náà wá ní túnmọ̀ méjì láàrin tọ́ bá túnmọ̀ pé zálíkà min fadlillah tọ́ bá ní ìjánàbí ọlọ́run ni ìtumọ̀ fadlillah ń bẹ̀yẹn ìtumọ̀ náà sọ máa jẹ́ yọ́ máa jẹ́ àwọn èèyàn kan díẹ̀

أم يحسدون الناس على ما آتاهم الله من فضله أه. فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما بابا بتفسير ليه طلعون تفسير أم يحسدون الناس أم يحسدون الناس وين الناس بين المراد به محمد صلى الله عليه يعني الناس فين يكسسوا

àyà mi náà wọ́n sọ́tà alẹ́ ìmọ̀ràn ó túmọ̀ sí pé ànásù èsì gbogbo ayé ń gbà mí àmọ́ lò fún gbogbo ayé nípìnlẹ̀ ṣùgbọ́n a lè lò fún èèyàn kan níwọ̀nba ọlọ́wọ́ bá sọ pé alladhina qalu qala lahum an-nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana. alladhina qala lahum an-nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana. kí ni a wí. wa qalu hasbuna Allahu wa ni'mal olùgbọ́ mi sọ́ọ̀tì alẹ́ mọ́rán àyà one seventy three rí pé ẹ̀ẹ̀mejì àti alákọ̀ọ́kọ́ o àtẹlẹ́ẹ̀kejì o lọ́mọ̀ pé kìí ṣe gbogbo ayé alladhina qala lahumun nas àwọn èèyàn wọ́n ní qala lahumun nas ẹnìkan lọ́sọ̀rọ̀ mẹ́ náàsù tà alákọ̀ọ́kọ́ ni èèyàn kan ní àmì inna nasa ìtọ́tẹ̀lé ni àyíṣẹ́ èèyàn kan náàsù tọ́tẹ̀lé ni kìí ṣe àfi kí èèyàn lọ kéwú dáadáa tí ọkàn lásán wá gbé ayé ilé nìkan gbé máa fi túmọ̀ rẹ̀ hmm. ó gbé mú jídó gbé nǹkan kan síwájú pé alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'a ó tútù kútù fáwọn èèyàn lọ́mọ pé alákọ̀ọ́kọ́ ẹnìkan hmm. alẹ́ mọ̀ránù náà lè yàn níwọ̀nba kì ṣe gbogbo ayé èyí tá à náà ni wípé bá bá fẹ́ túmọ̀ zálíkà min fadlillahi tó wà nínú àyà yìí ó lè rí tú dáadáa àfikọ́ ọmọ wàhálà nas hmm. zálíkà min fadlillahi alayna wàhálà nas nasu ń jọ mọ́ ó so mọ́ fadlullah o bá mọ èyí tó túmọ̀ nasu sí òní Ọyì, a ti túmọ̀ yí pé ta bá mìnì pẹ̀lú fadlullahi pé nùbú wà ní ìjà nàbí ọlọ́ni. Ìpé tó bá jẹ́ nùbú wà ní ànínáàsù ti mẹ́wàá àlà náà tó wà ń bẹ́ ni yọ́ máa túmọ̀ sí pé èèyàn níwọ̀nba kò ní jẹ́ gbogbo ayé. Tọ̀ tá bá wá sọ yí pé fadlullahi níbẹ̀ A máa túmọ̀ náà sù gbogbo ayé padà. Eh, ìyẹn ni pé ìtumọ̀ náà sọ fẹ́jú ju bá a ti túmọ̀ rẹ̀ nígbà tá a túmọ̀ fọ́dúlò láàyè ní ìjà ànábì ọlọ́run láàkín. Eh, tọ́lọ̀ bá rí báyìí yìí tí èèyàn bá jẹ́ ẹni tí ń jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó sì jẹ́ pé nǹkan yé yọ́wọ́ àmọ́ wòye pé èwo láwọn amúnú tẹ̀fṣúrù méjèèjì ṣé ká pe náàsù ní èèyàn níwọ̀n bá ni ká wá pe eh, fọ́dúlò láàyè ní ìjà ànábì ọlọ́run àbí ká pe ànáàsù mẹ́ gbogbo ayé ni ká wá pe fọ́dúlò láàyè ní ìmánì àti ìsìláàmù ni. Ah, ìwúlá ọyẹ ká mọ èyí tí ó bá màkọ́ọ̀mù tá a wà yìí mú gẹ́gẹ́ bá a ti mọ̀ pé nọ́ọ̀sù àlelò fún ta awí méjèèjì ni a sì lè lo fọ́bùlù láì náà fún gbogbo méjèèjì náà ni ṣùgbọ́n èèyàn máa wo pé ayé tá a wà yìí ni wọ́n gbà lérò kan èyí tí wọ́n gbàdé rúm bí òun náà ní ká máa gbọ́ yìí aljawab òun náà ní ìpè a máa túmọ̀ rẹ̀ sí pé ní ọlá ọlọ́run ni rẹ̀ sí pé àti ni àti pé túmọ̀ ń bẹ̀ náà kullu muwahhidin gbogbo ẹ̀ ń bá ti ṣe tawhid náà lọ́wọ́ bẹ̀ yẹn ni pé ìyẹn tó ìyẹn a máa sí tàbá nìkan ló lẹ́sẹ̀ ńlẹ̀ àmẹ́rì wá hmm, olùgbọ́ mi máa gbọ́ dáadáa o afẹ́ ọ̀rọ̀ pín méjì lórí fọ́dúlùlọ́ àti nas nínú àyà ni àwa ní ìtọ́ dáa jù ní ká túmọ̀ rẹ̀ sí báyìí báyìí tá a wá wí náà la fẹ́ fi ẹ̀rí ẹ̀ rinlẹ̀ fún wa annahu yorí èyí bí dáa bá bẹ̀rẹ̀ wa léèrè pé ipò owó lànà bí Yusuf wà lákòókò nga tí fi ń sọ gbogbo tí ń sọ yìí sọfẹ́ sí fáàrí ni àbọ̀fẹ́ pé àwọn méjèèjì tán gbé ìtumọ̀ àlàwà bá pé kọ́ bá ń túmọ̀ àti ẹgbẹ́ àlàwà bá pé kọ́ bá ń túmọ̀ rẹ̀ ìdáhùn ni pé ọfẹ́ ti dá wà fún ẹ hmm. kì í ṣe pọ́fẹ́ ṣe ọfẹ́ sọ̀rọ̀ bàbá rẹ̀ àbí òun jáde bí ọlọ́run wà máa lóhùn mún. ó ti clear gan pé tọ́ ni pé tabalá túmọ̀ fọ́tùlù láì sí nùbúwà ìjáde bí ọlọ́run a ti mọ̀ fáwọn méjèèjì tí wọ́n dúró lọ́dọ̀ rẹ̀ tí wọ́n lálàkálà wọn ò sì lápẹẹrẹ kí wọ́n jẹ́ ànábì ọlọ́run tó ní pé ànábì ọlọ́run yìí pọn ọtí <laughs> àbí bẹ́ẹ̀ náà sì ànábì ọlọ́run yìí sì pààyàn kì í ṣe iṣẹ́ aburú táwọn ń ṣe ni ànábì ọlọ́run sì ní ṣẹbọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé kọ̀ wà ní yọ́wà pọ̀ dàda ànábì ọlọ́run ó rí ànábì ọlọ́run kankan tó kọ́kọ́ ṣẹbọ kó tó wá di wọ́mọ̀nà gbogbo ànábì ọlọ́run ò ṣẹbọ rí wọ́n máa ń sọ pé wà máa kánà wà lámúyẹ́kù kánà wà mílíọ̀nù mùsùlùmí wà kánà mùsùlùmí ẹ̀ máa rí báyìí mọ̀ tá a bá bira wa léèrè pé imani àti tawhid tí ó náà tí àwọn méjèèjì yóò lè ṣe imani wọn lè ṣe tawhid láti sọ fún wa pé àá no wọ́n lè ṣe imani àti tawhid wàlídà dàkárà òun bìhì àwọn ìtọ́fàánù tó fi jẹ́ sí pé ní tí ń sọ láàrin zalika min fadlillahi alayna ọ̀hún rẹ̀ wọn létí pé àá

tó jẹ́ 40 aya 40 àwa àgbọ̀ owó ti wá kì ànábì Yusuf wá kì sóràtò eh, Yusuf aya 39 àti àti 40 aya ànábì ọlọ́run wọ́n sọ pé yá sọ́ àhìbá yà síjìn ni. yá sọ àhìbá yìí síjìn ni àrùbá bùn mutafarriqun khayrun amillahu al-wahidul qahhar orí nǹkan yá sọ àhìbá yìí síjìn ni àrùbá bùn. متفرقون خير أم الله الواحد القهار ó kílé àmẹ́ ìgbìmọ̀ pátápátá pé tàwíìdì lọ fẹ́ kí fún wa ah, àyà fọ́tí náà tó wò tó kí tàwíìdì lọ ń bẹ pé máa tààbò dùn náà min dunihi illa máa tààbò dùn náà min dunihi illa asma'an sammaytumuha سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله إن الحكم إلا لله هذا في توحيد بيون أمر أمر أن لا تعبدوا ó tún wá kí tàwíìdù bẹ́ẹ̀ náà pé zálíkà wàlákín àṣàrọ̀ náà sí láàárọ̀ ọlọ́run àtútúnú tá à ń ṣe abẹ́fin ilẹ̀ pé ìtumọ̀ rẹ̀ nu ẹgbẹ́ tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ yọ máa sọ pé yẹ ah, ṣá à ń kọ́ ọ̀yàn ni a sì ń ṣe wá láǹfààní ni ẹnu àwọn evidence ẹlẹ́kẹta tá a tún lè lò láti fi gbà wípé àní tí ànábì Yusuf gbà lérò pẹ̀lú dhalika min fadlillah òun náà ni tawhid wal iman hmm. òun náà ni law qulna lamma qulna idh qala min min fadalla lánàá wọ́n ní ẹgbà tá a sọ pé dhalika min fadli min tọ́wà bí min fadlillah yẹn a náà ni tawhid yani dalika min fadalla ala annahu wa aba'ahu ohun ohun eh, lam yanalu jami' alfa wọ́n ní ohun fi ń yé wa yí pé mintan win ni ohun túmọ̀ sí pé òun àti yusuf àti gbogbo bàbá rẹ̀ tó mẹ́ǹsàn ni kìí sí gbogbo ọlá ọlọ́run làwọn ní àwọn ní díẹ̀ ń bẹ̀ ni ọ hmm, wá sẹ́kù sọ́dọ̀ ọlọ́run bálbákí àyíndà Allah èyí tó tún kù lọ́dọ̀ ọlọ́run bẹ́ńlẹ̀ fẹ́ tó bá ní interest láti béèrè rẹ̀ Eh, fàkàánàhù kọ́l ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ni pé ń sọ fún ayé pé sẹ́yìn méjèèjì náà nílò fọ́dúlù láì táwà ní hmm. eh, tọ́bọ̀ wájẹ́ pa wá pé nùbú wà ní wọ́n a ah, kò sílẹ̀kùn fún ó ti tilẹ̀kùn pa máa nù and then kílàǹfà ni míhùn náà kílàǹfà ni míhùn fọ́dúlù láì díẹ̀ nú ọlá ọlọ́run ó fi yíwa yí pé ẹ̀rí náà wà lákín náà akitaba náà sí láyé ṣkúrú dáàlùn ó fi yíwa ayà yí fi yíwa yí pé ànábì Yusuf tí wọ́n bá ń sẹ́ tí ń dúpẹ́ ni ó yẹ kó fi wọ ọwọ́ sọ̀yà pé ó ń fi kí ni ẹni tí ń sọ pé wà lákín akitaba náà sí láyé ṣkúrú ajẹ́ pé ọ̀rọ̀ ara yọ ara rẹ̀ kú mẹ́ àtàwọn díẹ̀ táwọn jọ ń dúpẹ́ fún Ọlọ́run àyà ìdẹ́ tó fi yá ayé pé àwọn tí wọ́n máa dúpẹ́ ó kéré mm. ìwọ́ tó ń ṣe dáadáa sáwọn èèyàn má dẹ́kun dáadáa rẹ tí wọ́n bá dúpẹ́ fún ọ. ìwọ́ tó ń ṣe dáadáa sáwọn èèyàn má dẹ́kun dáadáa rẹ tí wọ́n bá dúpẹ́ fún ọ. ẹ̀ńtorí pọ́lọ́ nǹkan ti parí ẹ̀ pé wàlá kí nà akitara náà sì láyà ṣùkúrú. olúwa ara ti parí rẹ̀ pé wàlá kí nà akitara náà sì láyà ṣùkúrú. ẹ̀ kìlọ̀ sọ́wọ́ àyí kádàrà tọ́lọ́ ti tò kalẹ̀ fọ́mọ ádámà ni. lọ́wọ́ àyí kádàrà tọ́lọ́ ti tò kalẹ̀ fọ́mọ ádámà. àlọ́ máa dámà ó ti mọ́ lára pátápátá wípé abara mòore jẹ lọ́lọ́run sọ máa dámà. abara mòore jẹ akisara eh, tó wà ń bẹ̀ yẹn ni pé ọfà fifty ni ọ hmm. eh, ti lé ní fifty akisara yáà ó tiẹ̀ ti kọjá ọkọjá bá ní tá a bá ní kẹfìr iná ni ọkọjá fifty hmm. àbí bàbá hmm. ní akisara káta máa pé bí seventy eighty iná nù seventy percent eight percent ọmọ ádámà náà nù dúpẹ́ ìyẹn fi wá yí pé ká máa ṣe dáadáa tá a bá ń ṣe lọ ti wà ká má bójú wẹ̀yìn páwọn èèyàn dúpẹ́ torí pé bá a ṣe dá wọn náà ni pé wọ́n yìí ṣe kíni wọ́n yìí dúpẹ́ ụ yaoo ol kpelab b baba amị anaghgln emere atụ w g anabagholo nti m nke if oye eyi ọ labekpe nsọfụ nwa ikpe nta atdiola ale ti agh ka koofya yaku ya alaghaya ahọ m onye ekpa ntị ki dkpọa onye ekpa ntị kinị andkpeọa e inú àwọn àpẹẹrẹ dáàsì máa mọ̀ fún wọn dúpẹ́ ànábì wa Ibrahim ọlọ́run òyìn ẹ̀gbìn dúpẹ́ ẹja wo sọ́tún náà àyà 119 títí dé 121 àbí eh, one twenty títí dé 121 ah. ọlọ́run bá sọ pé inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifa inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifa wa lam yakun minal mushrikin ọlọ́wọ́ àròyìn ẹ̀pẹ́ kí ló kọ rẹ̀ ń jẹ́ ṣáàkírọ̀ ilé àyàn omi èjì tàbáhù wàhádáhù ilá fírọ̀ tí ń mú ṣáàkírọ̀ ilé àyàn omi شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم Ọlọ́run tí

kọ́lọ̀wọ̀n bọ́ yọ̀ǹda kí wọ́n náà kí ìyàwó rẹ̀ ọmọ ṣẹ̀sìn kọ́lọ̀wọ̀n yọ̀ǹda fún ọkọ ìyàwó pé kọ́ rẹ̀ ọmọ ṣẹ̀sìn kí ìyàwó ọmọ wọkọ pé ọkọ mi tí bá ti ń ṣẹ̀sìn àní ọ̀fẹ́ ọlẹ́sìn tó nǹkan tàbí tó bá ń ṣẹ̀sìn kọ́ máa banújẹ́ pé kí ni gbogbo wàhálà yìí náà ní ni bẹ́ẹ̀ Yusuf ń sọ pé àwọn máa dúpẹ́ fún sáyé ni èèyàn sáyé anábì anabi yakub isara anabi eh, eh, ishaq isara yìí anabi yakub ne isara yìí kí ni wọ́n ṣe wọ́n dúpẹ́ fọ́lọ́ wọn ẹ̀sìn ni wọ́n ṣe mm-hmm. ẹ̀sìn tí wọ́n ní yìí òun náà ni wọ́n dúpẹ́ fún eh, ǹjẹ́ ní wọ́n dúpẹ́ fún orí ẹ̀sìn tọ́lọ́ ń fún wọn bí tí wọ́n bá dúpẹ́ ǹjẹ́ ní ọ̀n dúpẹ́ lórí orí ẹ̀sìn tọ́lọ́ ń fọ́mọ rẹ bí ọmọ rẹ nínú gbọ̀lá sẹ́n ti dáràn nílé báyìí mm. fẹ́ ọmọ dúpẹ́ fọ́lọ́ pé mo ti ẹ̀ dúpẹ́ o ṣe sáà sí irungba àwọn ọmọ yahoo tó a jẹ pé irungba ti súnà ní oríire ló ṣe ọmọ rẹ̀ ń lo kì máa rúgba gẹ̀rẹ̀ bí ò tiẹ̀ tí ì bójú ọ̀ ń kanra ìpè eléyìí ti tóbi dúró kí ni gbogbo wàhálà yìí ó àágé sí kékeré àáyọ ọmọ dúpẹ́ fọlọ́wọn ọba ni walakin akthara nnasi la yashkurun. walakin akthara nnasi la yashkurun. ọmọ rẹ̀ wá bójú ẹni tó ń pariwo lórí kì máa rúgba gẹ̀rẹ̀ ní ọ̀wà ní pariwo lórí pé ah ó tún ti bójú dé irú pẹ̀lú wàhálà wo ló wá kó dé yìí kíní ah, wàhálà kọ ẹ̀kọ́ ọmọ dúpẹ́ fọlọ́n ni eh, ló fi jẹ́ sí pé ọmọ ènìyàn láwùjọ yìí àmọ́ iye orí ẹ̀sìn ṣùgbọ́n àmọ́ wàlìdáríkẹ́ láyà ṣùkúrò wọn ì dúpẹ́ eh, ẹlòmíì tọ́mọ ẹ̀ bá ń tọ́ba ń kíw báyìí bá tó ń pè la ilaha illallah kí ni a fi wé ṣe ní òjò ọmọ kàwé ni wọ́n fi ṣe àwọn náà sọ Eh, èyí ti pé a ní ọmọ kàwé eh, ó lè kàwé ṣùgbọ́n tó bá ti lè búgbé kí ni wọ́n fi kéwú sí àwọn náà sọ fún wọn pé kí ló fi wúrẹ̀ sí ní àwọn ẹgbẹgbẹ̀rún rẹ̀ ọ̀kọ́ ń gbòòrò ní ìtẹ́mẹsẹ̀ ìgbálẹ̀ eh, kọ́ra excellent lọ́gbà distinction lọ́gbà jáde first class ló mú jáde wọ́n fẹsẹ̀ ìgbálẹ̀ ní ẹlòmíì iṣẹ́ twenty thousand àlóṣù twenty first class yẹn náà ẹ̀sìn náà wá ní àmà tọ́mọ yẹn bá lẹ́sìn máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa láwùjọ yìí tọ́mọ wa bá lẹ́sìn àmọ̀túmẹ̀ hmm, kọ́ńtà láyé ni آه، أما أمور الدنيا أما أمور الدنيا فإنه يشكرون tó bá yẹ kó orí ayé lọ́mọ rẹ̀ bá ní wọ́n a máa dúpẹ́ àwọn kìí máa dúpẹ́ الأول آه، فإنه أقل ilé ń kéré pọ̀ نعم ذلك من فضل الله علينا ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan aṣọ fún wa yí pé zálíkà min fadlillah ọlá ọlọ́run tó ṣe fún wa ní ọlá ọlọ́run tí ànábì Yusuf ń dúpẹ́ fún kì í sọ ọlá ọlọ́run tó jẹ mọ́ owó ayé ọlá ọlọ́run tó jẹ mẹ́sìn ni ọlọ́run wá pé ọlá rẹ̀ ọ wá pé ẹ̀sìn ní ọlá láì mẹ́yẹ àyè náà Al-Qur'an ẹjá wo díẹ̀ tí ìyàwó rẹ bá lẹ́sìn máa sọ pé àlọ́lá ah, ni ìyàwó mi hmm. bẹ́ẹ̀ náà ni ìwọ ọmọ ìwọ ìwọ ọ̀rẹ́ náà tọba lẹ́ni tọba lẹ́ni kan tí ń sẹ̀sìn tó ń sẹ̀sìn dáadáa máa sọ pé ah, ọlọ́run ti wá da ọlọ́lọ́ báyìí hmm. tọba ní irú ọlá àwo ni ah, ẹ̀sìn tó ní ìhun lọ́ba ọlá anábì hmm. Yusuf sọ pé dhalika min fadlillahi alayna wa ala an-nas. dhalika ọlọ́run wá pé ẹ̀sìn lọ́lá nínú àwọn àyè tọ́pọ̀ nínú al sọ́tù fàátìlì àyà 32 ọlọ́run bá sọ pé summa awrasna al-kitaba alladhina istafayna min ibadina summa awrasna al-kitaba alladhina istafayna sọ̀rọ̀ owó ọ̀rọ̀ tíra ní kùránì ọha kùránì ọmọ ká ọmọ ọmọ sàlàyé ọgbọ̀yé الذين اصطفينا من عبادنا ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق للخيرات بإذن الله ذلك هو الفضل الكبير مالاني كيسي فلك كيري كيسي من للمة هو الفضل الكبير هو الفضل الكبير ذلك هو الفضل الكبير ذلك هو الفضل الكبير سورة الشورى آية 22 تنبع أنبياء الله بسر والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات àhákin tí wọ́n láhún kí ló kọ rẹ̀ láàrínkà owó àrífọ́nù lórí tàbí gbogbo tí a kì láàrin ọlá ẹ̀sìn ní ọlá mímọ̀ ọlá àgbàgbọ́ ní wọ́n kì láàrin alákọ̀ọ́kọ́ ọlá kó nímọ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ní ọlá kó sin lọ́hun kó wá ṣiṣẹ́ rere kó nígbàgbọ́ kó ṣiṣẹ́ rere tẹ̀lú ẹ̀ kó wá wà lè jẹ́nà ọlọ́run wá ní lahum ma yasha'una 'inda rabbihim. lahum ma yasha'una 'inda rabbihim dhalika huwa al-fadlul kabir. nígbà tí wọ́n ní dhalika min fadlillah díẹ̀ lọ́jẹ́ nu ọlá ọlọ́run wọ́n nílé ìtumọ̀ sí pé dalilun ala anna fadlallahi 'azimun la hadda lahu. Odidi ànábì ọlọ́run ní sọ pé díẹ̀ nú ọlọ́run ló fún ayé o. Díẹ̀ nú ànábì ọlọ́run sọ pé díẹ̀ nú ọlọ́run ló fún ayé. Lẹ́nu tí ẹ wá ń gbà wípé àà tàbá dàlẹ́ àtúnṣe àti ní kìíní ìná ìwọ. Àwọn ànábì ọlọ́run sọ pé mí fọ́bùlì díẹ̀ nú ọlọ́run là ń lò. Tún jẹ́ sí pé ìjẹ́ ànábì ọlọ́run kọjá gbogbo tẹ́yìn kó kiri láyé. Wọ́n wá lọ́lá ní inú àti eh, ní nǹkan ah, nǹkan ń bẹ lọ́wọ́ gan kí ni ń bẹ lọ́wọ́ ọ̀sọ́ pé ẹ̀ eh, tí ń tí nú ọlá ọlọ́run lọ́lọ́run kúkú fa ń bẹ̀ ẹni tó yẹ kó wí díẹ̀ nú ọlá ọlọ́run lọ́run ọlá ọlọ́run kọjá abẹ̀ tí ọ̀lá àlà sọ́tà alẹ́ Imran àyà 74 ọlọ́run bá sọ pé yakhtassu bi rahmatihi man yasha kí ni ìròyìn ọlọ́run ọba ìrọ̀lùfáàlù lẹ́nu الأنفال بينا يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم كلكم الله ذو الفضل العظيم

wọ́lọ́lọ́ suratul hadid aya 29 ó tàn bá 29. pé ọlọ́run ní èmi ni mo ní bàbá ibu ọlá ibu ọlọ́run àǹfọlá gbogbo ilé náà bí ọ̀púpọ̀ ló ń ròyìn ara rẹ̀ yìí dákun sí ilẹ̀kùn ọlá rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ilẹ̀kùn ọlá ẹ̀sìn kò sí fún wa ọlọ́run ilẹ̀kùn ọlá tayé náà mọ́jọ̀ sá fún wa ọlọ́run ọba torí pé tiẹ̀ náà láti ti fún wa ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa ní ah. suratul hadid aya 29 ọlọ́ni ọlá mi bù háyà ọlọ́ni wa anna al-fadla bi yadillahi yu'tihi man yasha anna al-fadla bi yadillahi yu'tihi man yasha wallahu dhul fadli sọ́tù jùmọ́ àyà kẹrin ọlọ́mọ bá sọ pé dáríkà fọ́bùlùlọ́hì tí ń hìmọ́ ìyàṣá àyà yọ́wà parí lè ní pé ọlọ́mọ bá parí ìtàn ànábìwá Yusuf parí wáàsí ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe fún àwọn èrò ẹ̀wọ̀n tí wọ́n gbé àláwá bá pé kọ́ bá wọn tù ó ní walakin akthara an-nasi la yashkurun walakin akthara an-nasi la yashkurun wọ́n ní àfàmà ọ̀rọ̀ bẹ́ẹ̀bẹ̀ ń pé ànábì Yusuf ń sọ fáwọn méjèèjì pé tí wọ́n bá túmọ̀ àláì fún yín tán ẹ mú orí o hmm. Hmm, ẹ dúpẹ́ òfọlọ́hún o hmm. èyí tó bá lànú yín kọ́yà dúpẹ́ fọ́lọ̀ wọ́n ní àṣà máa ń bẹ́m̀bẹ̀ àwọn àyà Al-Qur'an tó wá ju àyà yìí ní parí ẹ̀ a níbi mélòó kan ẹja kọ́ a níbi méjì torí àkókò wa aláwọ̀kọ́ Suratul Baqara àyà 243 آية 243 اللهم بارك إن الله لذو فضل على الناس الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون كما قلت يوسف نافي ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون suratu yunus aya 60 àtún bá bẹ́ ọlọ́run bá sọ pé inna Allaha lazu fadlin ala nnas inna Allaha lazu fadlin ala nnas walakinna aktharahum la yashkurun eléyìí ni ìtumọ̀ aya ìta wà nínú ẹ̀lẹ́ ní abẹ́lọ́wọ̀n ọba ìta gbọ́ kó jẹ́ kó wúlò fún wa aya náà ni pé anábi yusuf ṣe wá àṣẹ ẹlẹ́ẹ̀kejì fáwọn méjèèjì tí wọ́n wà lẹ́wọ̀n anábi yusuf sọ pé wọ́n tàbí واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون